أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنفه ونفه ونفه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run. Ọlọ́run alára ọba ọ̀kan ṣoṣo. Adẹ̀tọ́rọ ìkẹ́ àti ìgbẹ̀ fún ànábì wa Muhammad. Ìkẹ́ àti ìgbẹ̀ ọlọ́run máa bá ànábì fún àwọn àrẹ̀lẹ̀ àwọn àti gbogbo wa náà tí à ń ìlànà wọn àti ìjọ gbogbo àti àmà. Abẹ́ náà ọba alágbára ọba ọka ṣoṣo. bí Ramadan ló ṣe ń kú bí oṣù kan àti bóyá bí twenty three or twenty four days ọlọ́run tí ó bá wọn láyé Rajab fourteen forty four ó di méje lẹ́yìn sọ̀rọ̀ tó tún wọ́n ti dé ogun tí Ramadan kú ọwọ́ oṣù méjì náà ọlọ́run tí ó bá wọn láyé o. bákan náà mo bẹ náà mọ́tò àṣà òṣèlú ìṣúná tí a wà nínú ẹ̀. ọlọ́run jẹ́ kí ilé ẹ̀kọ́ náà máa sọ fún un nínú welcome address ti mòdìrò bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ ọkàn mi sì lọ sílé ike wa nìbàdàn mádùlá arọ́bíà nàìjíríà kọ́lọ́n kó bá lè bàbá wa ní mádùlá arọ́bí. nínú àṣìṣe tọ́pọ̀lọpọ̀ àwa wọn máa ń kí ó máa ń ṣe a máa ń níbi níbi pé wọn kí ó wọn bẹ̀gbó la sí máa ń lo kéwù sẹ́ẹ̀mọ̀ pé ọ̀tọ̀ ní pé lẹ́tọ́rà kọ́ yẹn ọ̀tọ̀ ní pé ọkọ̀ research ọ̀tọ̀ ní pé past presentation ó ní ìdíkọ̀ kan fẹ́ ṣe nù láìfò sílẹ̀ wà láì àwọn ní ìgbẹ́gbẹ́ tí wọ́n máa kéwù ṣùgbọ́n ká fàlàyé ẹ̀ fún yẹn ìṣòro ni ṣùgbọ́n ká kọ́ lẹ̀ kí wọ́n kọ́ átíkù wó wúlò ìyá aláta kí ló fẹ́ kànú átíkù ẹ̀jọ̀ mélòó ni wọn lọ́ráyè kàǹkan lásìkò tá a wáyé inú ti já sí pé àwọn èèyàn máa ń sábà tẹ́tí gbọ́rọ̀ ẹlòmíì máa gbére jù kó ṣe ń gbọ́ níbi ní ọmọ ń gbọ́ fúrógámù eh, station kan àlàyé tá a bá tún ṣe fáwọn èèyàn ọmọ ní jẹ́ kí wọ́n mọ ẹ̀sìn yóò wúlò fáwọn akẹ́kọ̀ọ́ àwọn òbí wọn àti àwùjọ lápapọ̀ ìgbà táwọn náà ti wà nílé tó ní màdùlá wọn nínú àwọn tá a lè gbàgbé nírú àwọn wáàsí tí màdùlá wọn máa ń ṣe yìí tí wọ́n pe àwọn àfáà wa tí wọ́n máa wá ṣàlàyé ó lè jẹ́ nínú àwọn sáàsù wa tí ń kọ́ wa náà ó sì lè jẹ́ nínú àwọn sáàsù mi ní inú kọ̀ wá sí màtí àti inú àwẹ̀ ọ̀rọ̀ yẹn ọgbọ́dọ̀ dùgbò tẹ̀sí inú àìmọye so náà pé ilé ẹ̀kọ́ yìí náà jẹ́ náà kódà kó tóbi dúró àwọn márùn lárọ́ lọ káwọn ilé ẹ̀kọ́ wa náà káwọn náà náà lọ sẹ́yìn láìláì. ẹ̀yin arúfẹ́ ọlọ́run wákàtí kan wọn ni mo ní mo dẹ̀ tó máa ló two hours plus yóò jẹ́ kéèyàn náà yìí jẹ́ ká all protocols abúlé observed bá a ti máa ṣe ní academic arena náà kí wá bọ́ sínú àwọn etí pẹ̀lú gbogbo àwọn ìpèníjà wàhálà ìlà yílo ìfòòró ìdààmú eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè táwa wáyé mo wá sọ pé kèé sórílẹ̀-èdè nàìjíríà nìkan lágbàáyé torí pé kó dọ̀là kó kúrò nàìjíríà kọ́ bára rẹ̀ lù mí ọ̀nà wo ló fi já sí wípé ètò òṣèlú ayé tiwa á lò ó á gbé gba ìlànà táàbì sórí ire ayérayé jẹ́mọ̀ fẹ́ gbọ́ mi yé gbogbo tó yọ ọ̀sẹ̀lẹ̀ bóò làwa ṣe fẹ́ lo ayé wa táàbì ní ìdàkudà bóò la ṣe fẹ́ lo ìṣẹ̀mí ayé wa tọ́rọ̀ wa ó fi kángun sínú kéde o àlìjánnà náà làkọ́dí kọ̀lákùnà lè ìfàánà kaba. ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn. jama ọlọ́fẹ́ kan ti dá wa sínú wàhálà tẹ́lẹ̀ níjọba ẹbí ọmọ táyé kí lọ́mọ máa ń ṣe wáyé jama ọmọ òṣùnkún wálé ayé ní àwọn tó lérè ayé wàhálà yìí o. jama ọmọ tó wà ń kùn tí ò ní ṣe wàhálà kankan yóò sì máa jẹ yóò máa mu níjọba délé ayé wàhálà tẹ́kẹ̀rẹ́ o wàhálà bẹ̀rẹ̀ yóò sọ kọ́ńgbà tó lè rí pa ẹ̀fọ́ ló ń jẹ́ wọ́n fòmí gbóná wẹ̀ dánwò ẹ̀ kájí àgbàpálá dánwò ọ̀pọ̀ lẹ́tọ̀ lo oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe máa ń tọ́jú ọmọ ilẹ̀ Yorùbá ṣé rí pé ọwà ní ayé lásán gan ọjọ́ mùsùlùmí o èyí mùsùlùmí o èèyàn ni ọ́ làkọ́dì kọ̀lákùnà ìsáná fi kábàtì mọ̀ pẹ̀lú ìlà ìlò wàhálà àti kọ́lọ́ọ̀dì kọ́dà ṣé ẹ rí yàtọ̀ sí wípé lọ ń dá wa sínú wàhálà ìjàmbá ẹ̀dá àfarabalẹ̀ dáadáa o bá tó wá jẹ́ mùsùlùmí ìwọ ń bá nífẹ̀ẹ́ ọlọ́run tó máa dán ọ̀tọ̀ ní wàhálà àti nàìjíríà ọ̀tọ̀ tó láwọn wàhálà kan máa mú wá kó o lè súnmọ́ lọ ká ṣé ó lè dúó àbó ò lè dúó wàlàyé àlàmánà lọ́rùn lẹ̀bí náà sọ́dá kú wàlàyé àlàmánà kàbìrì ẹ̀rẹ̀ àásìbà náà sáàrì sọ̀rọ̀kù ayẹ̀ kú lọ àmánà wàhùn láàyè táàlì wọ́n tọ́lọ̀ òní dán o táàlì èmi tọ́lọ̀ òní dán mi wò wàhálà àti nàìjíríà là ń sọ ìfẹ́ mọ̀ ń bọ̀ wà bẹ́ o ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run gangan tó ní sánmà àtìlẹ̀ yọ́ọ́ máa dá àwa tá a wò tá a bá wá fi ọlọ tọ̀dọ̀ ọlọ́run kó tí bad governance torí àwọn àdánwò kan bẹ torí pé ìjọba abú ìṣètò ìjọba tí ọ̀la láàfíà tí nínú ìlú ẹjọ́ nítorí ọlọ́run tí à ń bọ̀ láìpẹ́ ah, ti ń lọ́dá tó báyìí mọ́ nínú tí mo mọ̀ kọ̀wọ́ fifty percent ọ̀nà tí tó lè jẹ́ sábà bí ikú fún èèyàn lọ́pọ̀ jù nàìjíríà sọ tó lè pààyàn tó lè jẹ́ kí ni o sábà bí ikú. nàìjíríà road death trap òun lọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà ni ó sọ kalẹ̀ láti wa kó yẹn rìn owó fi ṣe títì táwọn kan kó jẹ tó ti wà wa ti ga títì ṣùgbọ́n náà wọ́n máa ń fẹ́ atẹ́gùn tá a omi ń jáde àbí ọ̀jáde sọ́lọ̀ ní ọba yín gbé ìdè nìwá àwọn tó yẹ kán ṣe bọ́wọ̀ ládùúgbò kọ̀ọ̀kan owó bọ́wọ̀ yìí kí náà ṣe wọ́n ti kó jẹ ẹ̀rọ mímu iná òkú ẹ̀rọ nígbà kan sí six billion owó tọ́níkà fi ṣe náà sáná kó jẹ lábùdá owó àwọn pensioners tí wọ́n kó jẹ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ dòní sọ́lọ̀ bá àwa ń sọ̀rọ̀ ìjọba àwa bá ń ṣèjọba lé lórí èèyàn bú wa nígbà tá ẹ̀rọ di olórí ìjọ tó ní ká kìdínáàbù òun káwọn ọmọ àgùntàn Ísírẹ́lì abẹ́ẹ̀gbọ́n ní ìjìyẹn láti pásọ̀ tó ní ká kìdínáàbù òun ó sì ní káwọn àgùntàn Ísírẹ́lì ọmọ kò wọ́n bẹ ìdá mẹ́wàá pé ah, ìdá mẹ́wàá wọlé lóṣù tí ìbá tó ní ká mi oṣù kan ti ibi tí ìyàwó ti ní ká kí náà òun pé ọkọ òun ẹ̀fẹ̀ gba kọ́ńtráàtì five billion ní ọgbọ́dọ̀ lé ní two hundred million jàmọ́ ṣèjọba kó lé lẹ́yìn ọ̀nà ibi táwọn èèyàn ti ń rẹ́ẹ̀fù ọmọ ọdún mẹ́tàlá ṣèjọba ló fi ń rẹ́ẹ̀fù ọmọ ọdún mẹ́tàlá mo fẹ́ ká kọ́ gbọ́ yé pé ìlú táwa kó wà ó ní wàhálà peculiarities ti ẹ̀ lọ́tọ̀ ìyẹn láti wo díẹ̀ nínú àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ Nàìjíríà tó lè sọ ọ̀yàn dọ̀tá Ọlọ́run èyí tó wá burú jù àwọn tó wá yẹ kó sọ fáwọn èèyàn pé ẹ ṣe sùúrù o ẹ tẹ̀lé tọ́lọ́run o wà lálá áàṣìrọ́tù kọ́ irú ńlá kà nínà ìwúlà àwọn tó yẹ kó jẹ́ ó yé pé wà lálá áàṣìrọ́tù kọ́ irú wà ábẹ̀kọ́ àwọn tó yẹ kó máa ṣàlàyé pé tẹ́ ẹ bá ṣe sùúrù àlùjẹ́ náà bẹ́ẹ̀ fún ni o àlùjẹ́ náà dá ajayé lọ o iná fílíjà náà sì máa lá àìmọ̀ràn àti wàlà ọdún sẹ́ni àti. wàlà àkọ́tọ̀rọ̀ àlà àkọ́lùbì àhàd àwọn tí ọ̀rọ̀ tó bá fi ẹsẹ̀ sùúrù o mùsùlùmí amẹ́rí sòro lè wà lórí o ẹ̀mọ́ ìjàlè o ẹ̀mọ́ ìfèsìnà o àwọn ni ọmọ sọ fún pé èèyàn ẹni tí bá jẹ èèyàn kò lè jẹ èèyàn. ọlọ́run wọ́n ìjọba ọlọ́run ẹ̀sọ́ ogun ó ní ẹwọ́ ogun ń àwọn ń sọ àwọn èèyàn lórí burúkú èyí tó tó burú jù ń bẹ́ẹ̀ àwọn èèyàn ti wà ní òṣòwò ọ̀rẹ́ bí wọ́n ní ti wá wọn kí ni fi máa padà tí wọ́n fi ní ìjọba ọlọ́run àwọn ní àdúgbò ẹ̀kọ́ ní sọlọ́run nígbà táyé bá dé ojú sọlọ́run sóòrò rọrùn ọkọ̀ ní sọlọ́run láyé táyé bá dé máa ni rọrùn tọ́lá ló tó dé tó ní kí làbá wa ẹgbẹ́ òkè sọ wọ́n lọ́lọ́ ọ̀rọ̀ máa lè kà ní ẹ lọ bu yè pẹ̀dí lẹ́nu kò gbọ́dọ̀ wí àlà wà kọ́jà àsọ ìtàlẹ̀ kàlẹ̀ ìwọ tó fi olórí burúkú ìwọ tó àṣẹ tó gbogbo làwọn gbọ́dọ̀ gbọ́ yé tó fi jẹ́ pèmí àti ọ̀rọ̀ wa ìbọn náà ti bá wa sọ̀rọ̀ ní Suratul Baqara ọlọ́dún àrùn àbílò wà nínú àkùnbí ṣe ìmínà lẹ́kọ̀ọ́ wàlìjọ́ wà náà kò sẹ̀ mínà àmúwàn wà láǹfùs wà sàmúrọ̀ wà bá ṣírí sọ̀bìrì wà bá ṣírí àsọ̀bìrì ọlọ́run fúnra ló wọ́n máa ń dá wa wò pẹ̀lú payà fíà táyà wọ́n máa ń já insecurity ara fíà ni ta ló lè rè bó ṣe mọ́nà òlù yìí nígbà bá débẹ̀ wàlìjú ebi ọmọ àpáwá wà lọ́kùsù èmi náà àmúwá wà láàmù èèyàn wọ́n dúkìá wọ́n dùkú òjò lè rọ̀ fún pé páànù lè wà lọ iná lè jó kójó dúkìá wa àwọn nǹkan oko àwọn nǹkan sources of income odidi ẹgbẹ́ pé driver ni mọ́tò rẹ̀ lè jóná ẹni tó dá sí pé ilé iṣẹ́ kan ní engine rẹ̀ lè lọ́ọ̀kì tí ọmọ owó tí wọ́n lè pé three fifty thousand lẹ́ẹ̀dì tó ṣe o ẹ̀dínwó lé two fifty tí ò ní irinṣẹ́ tó fi rí two fifty òun náà tó lọ́ọ̀kì wà láìkí lọ́pọ̀lọ́ ọlọ́run wà bá ṣírí àsọ̀bìrì àwọn olẹ́bùn lọ́dùnmọ́ àwọn tó lápẹ̀mọ́ra àwọn onísùúrù alẹ́bí náà ìdá àsọ́ọ́bá tún mọ̀ sí ibà kọlu iná lìláyí wà iná ilé rọ̀ṣà àwọn tó jẹ́ pé tí wàhálà bá dé bá tí wọ́n bá rí ṣòro tí gbogbo wàhálà dé bá wọn wọn ní sọ pé ó yẹ ká tẹ̀sẹ̀ lébò wọn ní sọ pé ó yẹ ká sí bẹ̀rẹ̀ two hundred wọ́n ní sọ wípé ọyẹ kákọ́lì sọlọ́run wọ́n gbà pé àwa gan tí ṣòro dé bá tọlọ́run la jẹ́ ọlọ́run ló ní wá gbogbo ń tá a ní tọlọ́run ni ọ̀dọ̀ ọlọ́run gbogbo wọn padà sí ọlọ́run láwọn tó bá ṣe bẹ́ẹ̀ ùláyíká àléyìn sọ̀làwátò mẹ́rọ bí i wàràmọ́ wà ùláyíká umulmùtàdù àwọn tí àánú ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọmọ bánu àwọn tó sì mọ̀nà nu àwọn yẹn ni ò ní sí náà kú olùjọ́ ọ̀nà kíni o Islam jama torí bí tá ń lọ tọ́pọ̀ ìnílé kóòtù ọ̀pọ̀lọpọ̀ àyà Quran eléyìí mo ti síbi nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun ni sọ́nà àwọn a ti gbọ́ yé báyìí ẹ jẹ́ ká tó lọ gbọ́ nǹkan nìyí anabi sallallahu alayhi wa sallam ó pé

ọlọ́dàdẹ̀wọ̀ wà mọ́ ayé mo wà mọ́ ṣùgbọ́n ọ̀fẹ́ bèèrè rẹ̀ ó bèèrè rẹ̀ ọmọ àṣẹ ọ ẹ lọ kàtàwọn àfáà tí wọ́n gbé ìsìlámù ọlẹ̀ Yorùbá àtàwọn àfáà tó ṣe tọ́lọ́ lónìí wà kan wà ọkàn àwa tá à ń sọ̀rọ̀ sílẹ̀ bí kálukú bá ti bá bá ń kọ̀ sí fẹ́ ṣe kí ni ó tálágbẹ̀dẹ bá fẹ́ fi irin rọ nǹkan gidi jẹ́mọ̀ kí ni ó ṣe yóò kàn fi ìyà jẹ irin yóò kó sínú iná yes or no ọlọ́run pa ilé so ti yé yóò kó sínú kíni inú iná yóò máa wá finá sí irin jẹ́mọ̀ bó ṣe finá sí irin ìdùnnú ni àbíyá àbíyẹ́dọ̀ dìde kí ni òfin yẹn ṣe yóò fi rọ̀ tọ́da ọlọ́run fẹ́ fi wá rọ àlìjẹ́ náà kí ló fẹ́ fi wá rọ jẹ̀mọ́ ọ̀wá ń òye tí ọ̀rọ̀ àlùjẹ̀ náà àfikọ́ gbanú náà kọjá kè wá fi dá àmì nínú tí mo gbà lérò ọ̀gbanú ẹ̀l àdánwò wàhálà ìgbóná àwọn tí èso mẹ́ni èèyàn gbanú ẹ̀ kọjá kò sí kan nínú ẹgbẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rí láyé tí èèpá àdánwò kan ẹgbẹ́ wo mẹ́ta àbí mẹ́rin márùn péré ẹgbẹ́ rìsíìtà lórí àwọn ulul azmi nínú rùsùn ulul azmi nínú rùsùn níjọ́ tọ́lọ̀ ń fi dárí ayé táyé òfin parẹ́ márùn nínú àwọn ànábí ọlọ́run àwọn ni àwọn ni bẹ́ẹ̀ gbogbo ànábí ọlọ́run ẹni rẹ̀ ni wọ́n ṣùgbọ́n náà àwọn ànábí ọlọ́run márùn tó jọ̀gà bó ti jẹ́ pé nínú àwọn sàbí ànábí àsálàm àwọn kùlàfà ọ̀rọ̀ ṣìdú ọ̀gá ni wọ́n nínú gbogbo sàbí àlàáṣárọ́tù àlìmọ̀bàṣàrú nàbìlì jàǹnà àwọn sàbí mẹ́wàá tá a fún níwèé àlùjẹ náà ọ̀gá ni wọ́n nínú àwọn sàábé àwọn alùlùbádìrì ọ̀gá ni wọ́n nínú àwọn sàábé àwọn alùbáyé àti àwọn tànàbí tó jẹ́ ìjẹ́ lábẹ́ sáàsà ṣájára ibi yorùbá náà sáàsà ṣájára ọ̀gá ni wọ́n ẹ wá jẹ́ àwọ àwọn márùn-ún pé àwọn ló lóore ti dáyé táyé òfin parẹ́ kọ̀ọ̀tẹ́ tó lóore tó wọn. ẹjẹ́ àwọn tọ́lọ̀ fi dá wò ta lọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ nù wa ẹjẹ́ àwọn wa Muhammad sallallahu alaihi wasallam anábì bi ọmọ méjì ọmọ mélòó jẹ́ mọ́ mẹ́fà sí kù lójú ayé ọmọ gbogbo àwọn tí ń ọlọ́njẹ́ wọn ó yìí afa wà kéèyàn ọmọ ọmọ nígbà tí Ibrahim kú abdulhamid wàlàhàtà yà Rasulullah abdulhamid bùnà dùn rò pé àtẹ̀yìn bá ní mọ́ni kọ̀yẹ́ kó sunkún wà láì kíni jẹ́ bẹ́ẹ̀ adájú kú sẹ́kù ó ní ìdìnnà láàyè náà tẹ́tìmá wàlá ojú wa ń dámi jẹ́ gidi adájú sọ̀rọ̀ ta òkè ìdì fún ìdìnnà láàyè náà la ń sunkún inú wa bákan náà ọkàn wa yìí ọ bàjẹ́ gidi ìbànújẹ́ dé bá wa wàlá náà kú lórí lámà ṣùgbọ́n àní ń sọ bólú òkú jáde lẹ́nu èyí ò ní ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa kálí á ah, ọlọ́run ò ṣẹ́dá irú mi tí mò ń kírun irú mi tí mò ń kọ́ mọ́ ń kéwú irú mi tí mo jẹ́ mọ́ ẹ̀mù èmi olórí ìyá aláfà lásù kọ́mpútà kọ́lọ́ọ̀dì eléyìí o èmi tí mo ti kọ́ mọ́sálásí one million èmi tí lè mọ́ lọ́ọ́ múra lọ́dọ̀ ọdún wà láì jùlọ kọ́ náà ó tó lè máa bọ̀ ní múra gan kí mọ́tò tó sí ọ̀lẹ́sẹ̀ mọ̀lẹ́dà náà ewu múra mo sì bímọ kí lọ́kọ̀ ọlọ́run adájú bí ọmọ mẹ́fà sí ọlọ́run tọ́lá sílẹ̀ yorùbá wọ́n láì tẹ̀sọ́ wọlé àfà onídìrede sí irọ́ ni kò nídìrede ìsàwákà àfà àbáńkà yóò kó wà lábàá kùrì sí yóò kúlú wà láwù fálábì yóò kó wà lábàá jẹ ṣùgbọ́n torí bá àfọ́ pé ọlọ́run ló mọ wá yóò bá sílò pé wa Muhammad sọlọ́lá àtẹwò ìlàsọ̀dọ̀ ọlọ́run dájúdájú wọ Ibrahim wà láì kú á ah, inú ìbànújẹ́ tó lágbára láwa anábì sọkún èèyàn sunkún tàdánwò bá ṣe kò súnmọ́ sí pé yìí máa ní ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tó Aisha sọ Aisha ọlọ́mba ni yọnu sí ó oṣù méjì gbà kò ó dídí oṣù méjì àwọn ò wọn ní dáná mí ìmọ̀ kankan nù àwa bá a dóko yìí kò ṣẹlẹ̀ sẹ́mi rí ọkàn mi lẹ́sẹ̀ kò lè sí kankan nù wáyé complete two months àwa ní jẹ̀ka àní jẹ̀ka àní gbógi kaná àní fi a dé wọn lẹ̀ yóò pa àwa ní rí kankan ṣe bí kòkó rí kankan ó lóde lọ ọmọ èyí tí wọn ò ní káàkiri wọn òfin ọdí ọ̀yà bẹ̀bẹ̀ ẹgbẹ́ wọn náà wà láàrin àwọn aláàbà tọ́bá jọ pé ọ̀yà jàmọ̀lá tọ́bá jọ bí yóò bẹ̀bẹ̀ bóun náà wà lọ prógrámù nígbà wọn bá ń sáàbù wọn bá sáàbù ẹ yóò bá ní good ethics yẹn tí mo láì tọ́bá ti dé bí ìnáwó yóò bẹ̀rẹ̀ pé ta ló pìlọ̀ yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bá fún mi ni sáìjókòó ìwọ náà wọ sọ dáadáa wà lẹ́wọ̀n jàmọ̀lá ó ní bí oṣù wa Muhammad sallallahu alaihi wa sallam ìyá jẹ ànábì ọlọ́sí òru jẹjẹ kí náà jẹ èso dàbí àti mílíìkì èyí ọ̀wà yọ́ọ̀dà rẹ̀ gẹ́gẹ́ ìgbé yẹn gó ṣe èyí sọ́lọ́ kó ìrà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹja àti nàbí káàtà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nàbí lọ Ibrahim Khalilullah Khalilu Rahman ayọ̀ ọlọ́ọ̀ nàbí Ibrahim sáà mọ̀ nǹkan tó fojú ànàbí Ibrahim rí ni gbogbo olóòlù dájú tán wọ́n wá dáná iná tí wọ́n ò dárú ẹ̀ rí láyé wọn ò sì ní dárú ẹ̀ táyé òfin parẹ́ báwọn àbá àti sàlàyé ẹ̀ nínú sàfàṣìr iná yẹn wá pọ̀ débi pé wọ́n ti rò pé kàn sí ẹni tí wọ́n lè dùn náà náà yìí tó tó máa làmọ́ yóò jóná kéwù ni. ọlọ́wọ́ ní tó ẹ̀yin mọ̀lẹ́kà ọ̀yá ẹ lọ síbi iná yánnárù kú ní bárídánù wàsàlámán aláìbẹ̀rọ̀ yìí mà wà arọ́dùrù bí ìkà ìdá wọn pàjá àìnà hùmọ́lù àfàlì níbòmí àfàlì. jọ́mọ́ wà láìpẹ́ sábà bí ìbùrọ̀ yìí mú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa. gbogbo olùná gbogbo sí i àti ìwọ tó bá ṣe tọ́ gbogbo èèyàn olójọ́ rẹ̀ rẹ̀ o ìwọ bá fẹ́ gbogbo èèyàn ọjọ́ rẹ̀ ọ́dọ̀ ta wọ́n ti tèmi ò tírẹ́ẹ̀nì tiwa tí mo ṣe ń sọ̀rọ̀ èmi ọ̀bẹ náà kí gbogbo ayé ọjọ́ rẹ ni ìsìgbẹ́ náà kí gbogbo ayé ọjọ́ ta ni ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ni ọlọ́run ọlọ́run jẹ́ wọ́n rẹ nínú ẹni ó tí ní rẹ ní sọ́ọ̀rì hásìdé ṣé wọ́n ní aláìsùbí mùsùlùmí mùsùlùmí ni wọ́n wọ́n sì ṣe kẹta àbẹ̀bí Yusuf tó má wà sí gbogbo ayé ó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ rẹ̀ àwọn òkèta wà àwọn ọ̀tá ọlọ́wọ́ wà àwọn tó kórìíra òdodo wà tó má wà sí gbogbo ayé tí ẹni fẹ́ rí kó dodo lójú ó lé lórí ẹ ń bá kórìíra rẹ̀ kó kórìíra rẹ̀ lórí òdodo gbogbo ayé lọ́wọ́ kórìíra rẹ̀ ní Ibrahim jọ náà wọ́n sì dá mẹ́jọ wọ́n sì tù náà àti ọ̀rọ̀ kan tí Yorùbá máa ń sọ àti sọkúsọ yìí tẹ́ ẹ̀ mọ̀rọ̀ yẹn àti fi jó àti òrùn fi rẹ̀ wà láì kọ̀kọ̀ rẹ̀ tó jẹ́ pé fi jó ni wọ́n yẹ kí fi yé pé àti Ọlọ́run fi jó àti Ọlọ́run fi rẹ̀ ẹgbà òdò ń bẹ̀ ọlọ́wọ́ anìyà yá lẹ́rù ìrẹ́ ẹ̀nà kú ní báríkàtà di tútù kètò wá ṣe tútù tí ó tó tó sànà bí Ibrahim tí ó sọ̀rọ̀ náà lọ sọ́run bí ìgbà tẹ́ ẹ jùyàn sínú yẹnyẹ wá sàlámà àwọn àfọ fi kú pé irú tútù wo tàlàáfíà tẹ́rí ibi tí wọ́n lọ́pọ̀ ẹgbẹ́ ìṣúná lórí méjì ní ìfẹ́ sànàbí ìsa sànàbí sànàbí adam ẹgbẹ́ àmọ́ ti nọ́wù ẹgbẹ́ ti kan súrà ní sọ́rọ́tù náà. gbogbo wa la máa ń tí wọ́n ti ojú omi ibi tí wàhálà lè dé tiẹ̀ ọlọ́run náà fi rẹ́ẹ̀sì àdánwò àti ibi tí wàhálà àti bẹ̀rẹ̀ ìyàwó àkọ́mọ rẹ̀ àdánwò fún ìyàwó olówù kí lọ́jà kò jẹ̀mọ́ àdẹ̀wò ọmọ rẹ̀ ń kọ́ àdẹ̀wò sàáwí ilà ìjábá yàtìmọ́ní mínàlímà tọmọ rẹ̀ nu kí ìyàwó rẹ̀ ọmọ ẹnu sọ́rọ́sù tààrí àwọn méjèèjì kọ́ jàdẹ̀wò fún káwọn aráàlú tó wá jàdẹ̀wò fún àdẹ̀wò tiẹ̀ wá jẹ́ compound complex and complicated àdẹ̀wò láǹfààní bí wa náà fún un. gbogbo wàhálà débi pé èèyàn ti wà for almost ninety years wà máa mọ̀nà máa wú ìlà àkànlì èèyàn díẹ̀ lọ́gbàgbọ́ wọn alẹ̀ lóko wọn ò sì nǹkan di etí ó ṣe wà sí pọ́blíkì ó gbangba wọn àgbọ̀tọ̀ náà náà ní kọ́lọ́ omi wọn ọlọ́nkó nù má bá mi sọ̀rọ̀ pa àwọn alábòsí o mo ni wọ́n máa adábì ló ń sọ bẹ́ẹ̀ máa bá wọn bí ìjọ mo ti èyí ọlọ́run ti yàrá wọn lọ́wọ́ báyìí gbogbo wọn ni màá parẹ́ ọlọ́run pa wọn rẹ̀ jọ̀mọ́ ẹ̀wà ajá bọ́ sórílẹ̀-èdè tiwa bá wa yìí yàtọ̀ sáfẹ̀wò tọ́lọ́run lè mú wa àwọn àdẹ̀wò mi ọmọ ṣẹlẹ̀ nínú òòlù tí kálukú bá gbé bóòlà àṣẹ wá ní dọ̀tà ọlọ́run ìyẹn ni ó sì lọ sọ́dọ̀ nàbíyù lọ́ọ̀yì ṣọ́áì alẹ́ ìṣọ̀lá àti wàsálà nàbíyù lọ́ọ̀yì ṣọ́áì nínú àdánwò tó ń ṣẹlẹ̀ nínú ìlú ànábì ṣùáì àwọn máa ń dín òsùn wọn kù sẹ́rí gbogbo àdánwò tó lọ gbogbo ọwọ́ àṣẹlẹ̀ nàìjíríà jẹ́mọ̀sẹ̀ mi yé gbogbo tó ti ṣẹlẹ̀ lọ ọlọ́run á pa gbogbo ẹ̀pọ̀ sí kí ni o orílẹ̀-èdè nàìjíríà ṣíríkù ṣẹlẹ̀ nàìjíríà wọn kò sí yóò ṣe ṣẹlẹ̀ tí ọ̀sẹ̀lẹ̀ nàìjíríà méèmá. alẹ́nu suwari àwọn ẹ̀jọ́ tiẹ̀ wọ́n máa ń bí òṣùwọ̀n kù lẹ́yìn ṣùgbọ́n gbọ́ ọlọ́run kò wù dìde sóhun jọ ìwọn kọjọ́ ìwọn. ànábì ọlọ́run ti ṣe wá àti fún wọn àní tọ́lọ̀ ń fẹ́ òun ni ẹ máa ṣe ẹ má dín òṣùwọ̀n kù. látara gbàdé bí ọlọ́run bá ń sọ ọ́ ń sọ ọ́ ń sọ àwọn tọ́gbọ́n àwọn tí ọ̀dọ́ wọn parí alẹ́bí ìlú kìkọ́ alẹ́ ìṣọ̀lá ń sọ̀rọ̀ sálà kí làwọn ìṣòro rẹ̀ ń ṣe ọkùnrin àti ọkùnrin obìnrin àti obìnrin ó dẹ̀ wọ́ọ̀nù wọn several times kí ló dé ẹ̀yin ọkùnrin ọlọ́run dóbìnrin fún yín ẹ̀yin obìnrin ọdọ́kùnrin fún yín àwọn ní ọ̀pá ọlọ́run ọkùnrin àti ọkùnrin iná fẹ́ máa bára wọn ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ bákan náà obìnrin àti obìnrin wọ́n fẹ́ máa ṣe tọ́lọ̀ ọba ọ̀fẹ́ kábàáṣe microphone ìdàlà àti sámọ̀ ẹlẹ́nu. jọ̀wọ́ tó bá rí bẹ́ẹ̀ à ń sọ eléyìí ká fi lè mọ̀ pé gbogbo àwọn tó yọ ọ̀sẹ̀sẹ̀ ní nàìjíríà àbáwùjọ káwùjọ tá a bá ń gbé irú ẹ̀ ìṣẹ̀lẹ̀ kọjá sí ìrìnkọ́fẹ́sọ̀ àkọjá tá a lè lo ẹnu torí yọ ọmọ fáàtì ní kí n kọ́ ọmọ dún dún several times. jẹ́wọ́n mo rò pé náà sọ́yà bí èyí ẹjẹ́ bí ẹ máa lẹ́nu torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ àwọn natural. now gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ kán ṣe dáadáa àbí kí n máa lẹ́nu nítorí ọlọ́run ó ń dùn fáàtì ní wàhálà yìí that is my nature it detracts me. now torí pé nǹkan ṣàlàyé lọ ìfẹ́ kí ọ̀rọ̀ ń tọ́sọ àwọn èèyàn tó lórí burúkú là ń yanjú lọ yìí àwọn mùsùlùmí ti pọ̀ nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ nàìjíríà tọ́pọ̀ wọ́n dọ̀ta ọlọ́run táà bá yanjú ẹ̀ lónìí ilé ìṣe kálukú tiwa náà bọ́dọ̀ lómi ìlú wa náà bá ṣe lóko yìí ó ti níbi ìkan tí nàìjíríà ti ń gbóná wa lẹ́sẹ̀ kò tiẹ̀ ọ́dà mi lójú èmi tí mo sọ ọ́

ṣèbí fáànù lẹ́sẹ̀ nígbà mọ̀ láàgùn tí ò tún ná ṣèbí ìlú àwọn ìṣèṣì tó débi ìṣèṣì tí tí ọ̀la ni èyí ọ̀fẹ́ lọ́wọ́ àṣọ ẹ̀kọ́ ní ìṣèṣì mẹ́ẹ̀ẹ́dógún kọ́wọ́ mọ́tò ìṣèṣì mẹ́wàá yóò lo wákàtí méjì ní ọ̀dọ̀ ẹ àdìsọ́ náà ṣe mélòó ni wọn ló ti lọ mọ́kà ní ìsìn ayé nira yòókù ìsìlámù ṣe mẹ́ta yòókù ìsìlámù ni ìmọ̀ọ́nì ìṣọ̀lá rọ̀mọ́dọ́n mélòó ló wa máa jókòó ló ti lọ pàtàkì àwọn twenty percent mélòó ló ti lọ mọ́kà ní wa ní ìsìn torí náà bá àbá yanjú ẹ̀ kí kálukú ọmọ àwọn nǹkan wo lọ yẹ ká ṣe káwa náà wá dìdàkudà pẹ̀lú àwọn tó ṣe kéde o tó fi àwọn ànábí ọlọ́pàá ti wá lọ yìí oríṣiríṣi àdánwò ló ń ṣẹlẹ̀ náà lu wọn ṣùgbọ́n wá báyìí àwọn yìí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ọlọ́run máa wá wọn. jọ́mọ̀ ṣe é lọ́la kọ̀ọ̀kan nínú àwọn challenges orílẹ̀-èdè yìí ni àlùṣe ọ̀gbìn ìlà nínú nǹkan mi pẹ̀lú ọlọ́run. jọ́mọ̀ ṣe la bẹ́ o nínú nǹkan mi pẹ̀lú ọlọ́run. àwọn èèyàn lọ mọ́tíráfà wọ́n tún kọ ní mọ́tíráfà pé ẹgbẹ̀rún yàáfin ọ̀ràn àjẹ́ ilẹ̀ kùrìkì irú ọ̀ràn àjẹ́ ẹlẹ́rìí ọba ọgbọ́dọ̀ wá jẹ́ ọba lè ọgbọ́dọ̀ wá ọkọ̀ níbi tó ti dà hmm. Ìbàdàn lè létí wá sí ọ̀dọ̀ nílé ìlú bá wà yóò ń pè é a ti rí àáfàá tí èsè yọ kan ọmọ ẹ̀yà àdúgbò náà kọ́lé sádùúgbò kan ọ̀sọ̀ tiẹ̀ ó tó kéèkì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́ yàtọ̀ táwọn èèyàn ń lórí rédíò èyí tó dé station orí ọ̀nà àmì tó dáwọn station sí mi nínú tó ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ mi dáadáa o àwọn èèyàn ti mú nǹkan mi ìfẹ̀ lọ́lọ́ àtẹ̀jẹ́ pé odidi orí ọmọ tuntun yóò fọ̀ jẹ̀mọ́ tẹ́tà orí ìdùnnú àṣírí àbá àti ooru tó wà ní òòrùn tó pé àwọn ọlọ́dẹ ló mú tó sì pọ̀fọ̀ close to one hour nítorí pé afẹ́ ti dára àbí ní afẹ́ lólówó ilẹ̀ lọ́wọ́ àpọ̀pọ̀ ẹ̀rọ ajínigbé ẹ̀yìn lórí kele kan ẹ̀yìn ti kele kan bá ti kele kan nínú ẹgbà sọ fún mi ti kele kan bá dá sọ fún mi àwọn ẹgbẹ́rẹ́ rẹ̀ wá ní ẹgbẹ́rẹ́ mi kò mí ẹgbẹ́rẹ́ kò pàdé olókun ẹgbẹ́ aburú pàdé ọlọ́sà làbọ̀ wá ń pọ̀pọ̀ àbọ̀ òsìlẹ̀ ajínigbé ọmọ sórí ṣùgbọ́n lè àwọn obìnrin wọ́n bọ́ sọ́wọ́ àwọn àbá pé ọyẹ máa wá abẹ́sọ̀ sàlàkù fún yẹn sunday díẹ̀ mú àbá àti ìṣe àsàlàkù máa ń rìn lọ́bẹ̀ wọ̀ lọ. wọ́n wá ń gbé síríkù lé àwọn èèyàn lọ́wọ́ eléyìí ẹ̀ẹ́dì sábíà eléyìí ẹ̀ẹ́dì títí yọ eléyìí ẹ̀ẹ́dì sábẹ́ ẹ̀dìlò eléyìí ẹ̀ẹ́dì mọ́nà ṣọ́ọ̀bù eléyìí ẹ̀ẹ́dì kọ́ ẹnu ọ̀nà alẹ́ kánàbí sọ́nà lọ́wọ́ alẹ́ ìwà ìwà sínú ọ̀rọ̀ ọ̀ wà tàmáyímọ̀ wà tiwálátà adébíyì máa pọ̀pọ̀ ìmọ̀ àfàsọ̀rọ̀ ìmọ̀ àsòògùn ọ̀tẹ̀ ẹ̀sùn. nínú omi tí ìṣòro ti báwọn èèyàn lónìí pé báwọn èèyàn bá ti ní sòrò ibi tí ọkàn wọn kọ̀ lọ nìkan lọ fi ṣíríkù. àwọn òní ìpínlẹ̀ bọ́ ààjò sábàpínlẹ̀ Yorùbá ààjò ọlọ́run kan ààjò ọlọ́run kan ṣíríkù. ṣùgbọ́n ká lo àwọn nǹkan natural things alo ewé alo egbò alo oyin alo abábù ṣàwùdà alo àwọn nǹkan míì náà tó mẹ́nu òlu wa àpọ̀pọ̀ sí àjọ òkú ẹyẹ ẹlẹ́mọ alo àwọn nǹkan apps kìí sáràmù alo kọ́sìnà alo paracetamol alo àwọn oògùn tá a rí pé ewé iná pòpọ̀ kìí ṣe sí ikú ṣùgbọ́n àwọn nǹkan lọ́wọ́ ti lé ńlá wípé ẹ ti ń wá nǹkan míì pẹ̀lú ọlọ́run ìṣòro ni ó jẹ́ ní orílẹ̀-èdè wa yìí o.

january yìí ìlọ́sẹ̀ sì pè ọdún méje láyé january fifteen two thousand and fifteen èmi ni mo já gbogbo ṣírìkù táwọn afáàlì ìbàdàn tí wọ́n ti máa rí. bọ́kẹ́tì kan ti kú èmi àtàkùrọ̀ mi la lọ bẹ́lẹ̀. àbá ọ̀sán lè kẹ́kọ̀ọ́ náà lé ebi ni wọ́n ń ta gbogbo ètò wà láì bọ́kẹ́tì kan tó mú àwọn àfa àtẹ̀tẹ̀ kò tẹ̀ babaláwo ṣe fún wọn àwọn àfa oníṣẹ́lá ti ló ṣe fún wọn àwọn àfiwá òtúlé lọ́dún mẹ́wàá kí bàbá mi ó tó ń gbà kò ṣírí kù kèé ṣe ṣírí kù sọ ọmọ kí ó táwọn àfa àwọn àtàjà káàkiri ah, sí ìmọ̀ kéwù lóòótọ́ afáǹkéwù lọ afáǹkéwù lọ àwọn náà ti wá lé kéwù afáǹkéwù lọ nígbà kó o má bìlá lọ́dún alọ́mọ àtàkàdé àlùfáàdì alọ́jáde alọ́rìnà alọ́sùn kàbíyèsí wà láti àgbà lọ mo tó parí mo tó bẹ̀rẹ̀ máa bá àdìmí yíyá abẹ́gbẹ́ bíi ọ̀dà tó bá níbẹ̀ kí bàbá àwọn owó tó kú láyé ọ̀yá abọ́dà ti nǹkan sọ sí ẹgbẹ́ ẹ lọ́jọ́ gbogbo ẹ̀ irọ́ máa sàn ní alhamdulillah ọlọ́ ní bàbá ti wọ́n lórí tàwọn ìfẹ́ máa ṣe lọ ajá gbogbo ẹ̀ dànù àwọn àdìgbé àrẹ àwọn ìkẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ ní mo ti ká kù sí inú omi ara àdá sórí ẹ̀fẹ́ gbogbo àwọn àjẹ́ náà nígbà bá wá kọ́mọ bá bá ti gbẹ̀lẹ́ àfà mo tún mi sí lẹ́yìn gbogbo wa náà la wá nírú ẹ̀ nínú fámìlì ẹ má jà wá nǹkan ní ìtìlẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ ọlú yìí ọ̀sọ̀ àwọn èèyàn mú nǹkan ní nínú ìṣòro òlu wa yìí ádámù kakọ àmà kò sí bẹ́ẹ̀ lọ́dọ̀ kárí èmi èmi ní ìgbẹ́lẹ́ ìdílá ìṣẹ̀ṣẹ̀ ńláṣẹ nàìjíríà ìṣẹ̀lẹ̀ wọn kì í ní jọ́sìn kárí nàìjíríà àwọn èèyàn làwọn ń sin náà ẹ lọ ọjọ́ jimá ó dọ̀ fọ́ ọ̀sẹ̀ lẹ́yìn jimá láwọn ọmọdé lásìkò jimá bá wà àdúgbò tí bá gbé jimá láwà bẹ́ẹ̀ kí ni máa tẹ̀lé bẹ́ẹ̀ jẹ́ jimá ó tọ̀ traffic jẹ́mọ̀ àti lọ́ba àwọn èèyàn wá sí kí ni o. wọ́n wá ti jùmọ̀ ẹ làwọn àdúgbò ti sọ́ọ̀sì ńláńlá pàápàá bá jẹ́ parí oṣù tọ́jà báwọn ìgbà mẹ́wàá wá sẹ́nu pé àsìkò ọ̀bẹ̀ ló bá lọ bá a àwọn àbáláyé àwọn náà máa àwọn o ṣùgbọ́n ọ̀rọ̀ fún people They are pretending as if they are religious, but they are godless. You people People are religious in Nigeria, and church Nigeria. lọ àwọn tí máa lọ àìsí àwọn tí lọ Ní ìrọ̀pọ̀ máa mẹ́ta jẹun ti àìsí tó wà ní Nàìjíríà. Àbá, ara lọ èyí tó ti ná owó fi ná àpò tó fi lọ mọ́ta èyí tó kówó òǹtọ́ jẹ́ èyí gbà tí wọ́n wá ń lu yàkúbù ẹgbàgbẹ́ ní kàdúná á ń lu yàkúbù èyí tí yóò lò tó kówó nígbà wíṣù lówà nígbà bọ́ọ̀sẹ̀ yìí mo wà rí àbẹ́yẹ̀ yẹn gbàgbé ta lu yàkúbù kàdúná ó lóun ti yọ ìjà mẹ́wàá tó bá sọ òun nínú owó nàìjíríà tó kó pamọ́ tí owó ń gba èèfì tó rú mú àwa nínú òòlù ẹ ti gbàgbé ní andrew yakubu tó kówó nàìjíríà rẹpẹtẹ ó ti kọ́lé ọ̀dà mẹ́wàá jama sọ́dọ̀ lọ yọ fún ọyọ fún pásọ̀ ṣé pásọ̀ bẹ́ẹ̀ ṣe gbọdọ̀ lówó pásọ̀ ìṣẹ́ wa ṣùgbọ́n ní mùsùlùmí là ń bá sọ̀rọ̀ èmi náà ń bára mi sọ̀rọ̀ gbogbo wa kọ́lọ̀ ọmọ kan sí. ara kiri láti máa ráwọn ń bọ̀ wa nínú ìjẹun wa nínú wa. ẹlẹ́kẹta òun ni àlùjọ wàlùfà mo kó méjèèjì pọ̀ òsì àti ọmọbẹ lòlù ó sì fún àwọn ènìyàn dàgbà jẹ́wọ́n àti mo pè é òsì àti kíni o abject poverty ọ̀ǹgà tẹ́ ẹ bá dẹ̀ lọ wò ó ẹni tó sì bá gbọ́ òkú fún sẹ́ẹ̀mọ̀ pé ẹni òsì bá wà fún yọ ọmọ ìjọba yóò nà ó yẹ́sọ̀ nù ebi ọ̀pá sẹ̀lẹ̀ sí la ẹni òsì bá ti wá pọ̀ fún. káàdà lùfàkìrù ayẹ̀kú na káàfìlà la tá a fọ́ ẹgbẹ́ òṣèlú yà tí wọ́n àdúrà kan nínú àwọn àlàádé yàtọ̀ máa fúrọ̀ nínú àwọn àdúrà kan àti àtàlà máa ń ṣe lójoojúmọ́ Allahumma inni a'udhu bika nínú kúkúrí wà àdàbí máa ní wọn kúrò níbi kí n ti tètè kúlà mi wọ́n ní kí ló fà torí pé káńdà ìfà kí ló ẹ̀yẹ kú náà káàkiri ẹni òtún bá pọ̀ fún ẹbí tètè rí tó bá ní ọgbẹ́ ẹ̀rọ yóò tó bá ní òòrùn yóò rí òòrùn tó bá ní wá mílíọ̀n yóò gbogbo ayé ṣùgbọ́n bá sọ ní tiwa

tí àwọn tó máa rìn àwọn tó máa fẹ́ tọ́ yẹ kọ́ ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ ní public school tí àwọn bára tó ti ti dénú ètò ìlera mélòó ní lọ public school ló wa iná ìlà sọ̀rọ̀ jẹrẹrẹtọ̀ pẹ̀tọ́ òkú níbi bílíọ̀nù rẹ̀ sí níbi ìjọba ní kẹfà ní one eighty five lórí pépà in reality two fifty three hundred three twenty three fifty àwọn ìlà four hundred ṣùgbọ́n ní mùsùlùmí náà máa sọ̀rọ̀ òfin wà lóòlù ebi ń pa wá kò sọ wá dọ̀tà ọlọ́run o kò ní àtòrí ẹ̀ dólé o kò ní àtòrí ẹ̀ dáfẹ́wọ́ àwọn obìnrin ti pọ́sítì tí wọ́n ń tafẹ́wọ́ kí torí bẹ́ẹ̀ wọ́n yẹn òun fẹ́ kọ́bù wọ́n jẹun òun fẹ́ kí ọ̀dà fóun àwọn ọ̀gbọ́dọ̀ torí ó sì àgbọ̀dọ̀ torí pé ebi pa wá káwá dọ̀tà ọlọ́run àgbọ̀dọ̀ kọ̀lẹ̀sọ̀lọ́run mo sọ tàbí wa Muhammad sọlọ́lá àlùkò tí ó sùn méjì wọn ò jẹ nǹkan alábàáṣe eléko nù lé ànábì wọn àtàná o sànàbí torí ẹ̀kọ́ ní sọ́lọ́ ọkọ̀ ní sọ́lọ́ ara ń tó ṣẹlẹ̀ ní òlu iná alẹ́bí àwọn amáwó lè ju ẹ́ wọ́n àmánáwó mìnàkáwó ọlọ́run tí ó mú àwọn ọkùnrin èṣù ló ń jẹ́ tó ní èdè bí ń pa wọn kí ìlú wọn tí ò sí pé wọ́n lè fi kankan wù ìlú fẹ́jẹ́ surrounded by mountains hills rocks irú ìlú yẹn sì fún wọn ló ń ní oṣù pàwọn ọlọ́run yẹn lè já dúró sí o ẹgbẹ́ ìjà àti ìjàkújà òun torí oṣù àti ibi tó ń náà lù tó ara tàlẹ́ǹtì sàfẹ́sì náà lù yìí náà. torí pé kò fi ètò ààbò sọ àwọn èèyàn náà tó wọ́n wò bí ẹ máa wò bí o àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹbú ó lè ó sì wà sádùúgbò kan wọ́n ó dé ní one a.m. wọ́n ó sì kó ní five a.m. wọ́n ó sì rán wúlé twenty thirty tí wọ́n sì parí fẹ́ kò sí twenty ọ̀pẹ́ tó lọ. ẹ̀sọ́ ọ̀rọ̀ tó wọ́n rán wà lóko nígbà táwọn èèyàn lọ sí police station gángan tí wọ́n sọ police station tí wọ́n kọ̀ bàtà wọn wà sálọ. ìjàmbá ìgbọ́dọ̀ fẹ́ẹ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n àtàkì ó ń wọ ìwò ti pẹ́sidẹ́ntì nàìjíríà pẹ́sidẹ́ntì Muhammadu Buhari bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní sọ́nà lùkù wa ọ̀pá jábọ́lé ajá rẹ̀ wọ́n kàn padà lọ ta ní dájá lẹ́gbẹ̀ẹ́ silent olóhùn ajábọ́lé bàbá alájá ẹgbẹ̀rẹ́ o. ajá rẹ̀ wọ́n kàn padà lọ lórí pẹ́sidẹ́ntì kò kó sí lọ́rùkì lọ́la wọ́n fún àtàkì ẹ̀ sájà ni wọ́n wà ní àtàkì ọlọ́run kọ́kà mọ́ sí ẹ̀mí àti ilé wà àmọ́náwó mẹ́nàkàwọ̀ ìlú yìí ètò ààbò mẹ́rin wà láìpò iye ọ̀gbọ́dọ̀ sọ àwa di kidnapper ìlú náà ti lè kidnapper kò sọ lọ́pàá tí wọ́n yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀rù àwọn tó tún yẹ kọ́ mọ̀ ìyá mọ́tò wò sọ bá ti fọ́n two hundred lójú ọ̀nà ẹ bá ti mọ̀ wọn they are our friend kéde kan is our world is our friend tó o bá ti mọ iye ọmọ tó ọmọ ọmọ tàwa nínú àwọn olórí burúkú bẹ́ẹ̀ o àfẹ́sọ́nà máa fẹ́ fúláàtì rí àbọ̀tì information láti ara mú ọ̀rọ̀ ajé sábẹ́ ẹ̀sìn rẹ̀ jókòó lé lórí sáà how are you fún one thousand fún àti one thousand owó kan wọ́n ní ọmọ ẹ̀ lọ ní. ọ̀rọ̀ ọ̀lú ìbòsìlì tí wọ́n mọ̀ wá torí ẹ̀ tí wọ́n náà máa ṣe pé ní ọmọ ìwà rẹ̀. àwọn alára challenges ìlú ìgbẹ̀ngẹ̀ ni ọ̀rọ̀ àìsàn ignorance àìmọ̀tọ́pọ̀ ní òní nígbà wọn kárí ṣe ni out of school children inú máa ń rí ní kí máa gbọ́ gbọ́rò yẹn out of school ìjọba ló fẹ́ẹ̀lì náà gbogbo àwọn ọmọ tí wọn lọ kẹ́kọ̀ọ́ wọn ti kókó aráàbò lọ́la ṣèbí ẹ tó bá lẹ́kọ̀ọ́ ni ó mọ̀ pé òun ní fíútsọ̀ ignorance ti pọ̀ ìlú Áfíríkà Nàìjíríà ọ̀gá torí pé ẹjẹ́ àṣùkọ́ ọ̀rọ̀ fúnra wa kìí sì fún ẹlòmí òbí kọjú ọmọ mẹ́ta wà láìpẹ́ fún wọn ìjẹ́ ìmú rẹ̀ nira ọ̀dọ̀ ẹ̀dẹ́ fún yín lápẹ̀ẹ́ wọ́n sọ̀rọ̀ minimum wage ní oní eighteen thousand àbí ẹja lẹ tó ń bá jọba ìjọ ń gba eighteen thousand sọ̀rọ̀ báwọn sẹ́ẹ̀sì kan ọ̀sátìkì twenty five thousand ẹja lè yàn gba thirty thousand náà lùi ó ní ìyàwó kan ọmọ mẹ́ta wọ́n jẹ́ mélòó jẹ́ náà márùn thirty thousand lè tó wọn ná láàrin thirty days ìtumọ̀ ẹni pé wọ́n ná one thousand lójúmọ́ ìtumọ̀ ẹni pé bàbá ìyàwó ọmọ mẹ́ta wọ́n jẹ́ márùn-ún ẹnì kan ná two hundred lójúmọ́ bàbá ọ̀nà seventy naira láàárọ̀ seventy naira lọ́sàn-án naira ní kíni o ẹ má gbàgbé o kò sówó ń bẹ o kò yóò lè o yóò lè tẹ̀wọ́ ni o nínú olùbá àti sọ̀rọ̀ mínímọ́ wo ìgbéye tó ń nǹkan tó níyàwó kan mẹ́ta ìyàwó kan ká tó bá wà máa pọ̀ fẹ́ mẹ́rin ti fọ́ sí èyí ọwọ́ ń gba minimum wage ìyàwó kan ọkọ kan ọmọ mélòó mẹ́ta thirty thousand tó yín náà láàrin oṣù kan. ó ti wà pé ń bọ́ ìrìn náà ló ti gbọ́n kàtà ìyàwó tó lè gbọ́n kàtà. ṣùgbọ́n ìjọba bá já sí wípé ètò ẹ̀kọ́ kò sí gbọ́n bọ́ọ̀nà oṣù ètò ìwòsàn kò sí bọ́ọ̀nà oṣù ètò ọ̀nà kò sí bọ́ọ̀nà oṣù wọ́n yóò ta àgbàdo títí ní owó manage. ìyẹn jẹ́ ká ìmọ̀ kan pọ̀ nínú mi ẹ̀yin tẹ́ wá jóbi mùsùlùmí ìtẹ́kùn lọ́ọ́ sí àwòrán àtìkọ ẹ sì ń lọ́nà lórí àwọn ọmọ yín ẹ bá káwọn ọmọ yín lòdì ní sàn sínú àwùjọ ọmọ tí ò bá nímọ̀ ìsílẹ̀ he or she can be tempted into poverty into hooliganism into sorcery ọwọ́ kan ni wọ́n kà ara tàwọn ọmọ yẹn jẹ kódà ìtọ́jú mi ọjà fẹ́wọ́ tọ́mọ fẹ́yìn tó tó ti tọ́mọ fẹ́yìn kí. torí náà àìmọ̀kan ọ̀pọ̀ nínú ìlú yìí gbogbo ọmọ táwa bá bí ẹ má jò sí aláìmọ̀kan bẹ̀ alọ́kọ́tù iná pààyàn ẹ má jẹ ìyàtọ̀ tó kú náà lóyún níbo láwọn tó ń darí ìlú láwọn olóṣèlú ńláńlá láwọn olówó ńláńlá ká tó wá sọ àwọn tí òṣìṣẹ́ tí ó kọ tí wọ́n ti padà mọ̀ àwọn ò gbọ́dọ̀ lọ́wọ́ nínú máa pààyàn ẹ bá wọ ipa mùsùlùmí wà mọ́mí náà mú àmì dáàbò pàjáwó.

ọ̀sẹ̀lẹ̀ ìbàdàn ọmọlé ìjókòó ọ̀sẹ̀lẹ̀ ìjókòó ọ̀sẹ̀lẹ̀ ńlọrin ọ̀sẹ̀lẹ̀ ìfọ̀bákọ̀ ọ̀sẹ̀lẹ̀ ìkátó kọ́síbítò ti máa bẹ̀rẹ̀. jọ̀mọ́ irú àwọn ọmọ tí wọ́n ju orí gẹ́fẹ̀rẹ̀ǹd yìí ní èsì sọ́mọ gẹ́fẹ̀rẹ̀ǹd yẹn ti padà ayé kí ló kó bá àwọn ọmọ yìí ó yẹ ká sì mọ̀ pé àwùjọ ṣe kí ni o ti kó bá wọn nínú àwọn ọmọ yìí bẹ tí mo kà ní news sórí Facebook page kan làwọn àwọn ọmọ fẹ́ dolówó àtọ́pọ̀lọpọ̀ ìpànìyàn náà ní ritual kí ló bá dé jẹ̀ mọ́ ritual tẹ̀gbọ́nbílẹ̀ tí ọba jẹ èèyàn kò lè jẹ èèyàn àwọn ọmọ kékeré náà fẹ́ jẹ èèyàn ká lè jẹ èèyàn àwọn gbọ́dọ̀ ju yí àwọn ọmọ wa pé aráàmù ni o ọ̀ gbọ́dọ̀ pààyàn àwọn ọmọ òsì gbọ́dọ̀ pààyàn ọlọ́run máa ń bínú ni ẹgbẹ́ màmá pa mòmí nìkan ọlọ́run ní sáà náà ní ó jókòó bẹ́ẹ̀ fún yóò ránú sáà náà ní ẹwọ́ wo yí àwọn èèyàn bá ti pa ṣòwò lójẹ́ ní ọlọ́run nínú òlú yìí ṣé dáfàrù wọ́n pa ṣé dáfàrù dànù ẹwọ́ yí àwọn tó ti pa rí àwọn pa ní yókè ló kọ pé tó ti yóò bá náà ṣé wọ lọ sórí rẹ̀ ní kúlí àtàwọn èèyàn míì torí náà ẹ mùsùlùmí è máa ṣe ritual ẹ àìsọ sólẹ̀ àìsọ ògùn owó lọ́jọ́ tí ń sọ nípìnlẹ̀ wà sí ilé ẹ̀kan pé èso bá yàn ló jẹ́ àwọn bọ́jọ kó ń tún nǹkan ṣe àwọn náà tó fẹ́ kí ni o wọ́n tó wà jẹ́ ẹ tí ó ní àwọn ọmọ ilé wọn ní mùsùlùmí è máa pààyàn àfà àríṣíwà wà rìbà owó ọ̀bọ̀dẹ́ owó ọ̀bọ̀dún tó ṣe bribery ẹ̀sẹ̀ àríyànjú báyìí tó ti bẹ́ẹ̀ ìjọba fẹ́mi náà bá wà ní ẹja bẹ̀rù ọlọ́run nínú àwọn tí wọ́n kò kó látara ríṣùà owó ọ̀bẹ àwọn òṣìṣẹ́ ìjọba jẹ́ kan bẹ́ẹ̀. aláwọn tó yẹ ká ṣe ọ̀fíṣíálì bí wọ́n ti asking for price. ìmọ̀ wa ọ̀fẹ́ yẹn yẹn yóò fẹ́ kọ́ yẹn kọ́ látẹ̀rẹ̀ fún planting tí tí wọ́n wọ́n ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ tí ọbẹ̀ balance àwọn bọ́ọ̀lù máa fi ọba ọbẹ̀ national passport nìkan ti ó ti ẹ̀ ọbẹ̀ rẹ̀ àwọn kóòtù rẹ̀ ti kọ́ ìbọ̀ rẹ̀ àwọn ń kọ̀wé díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ti wá ọmọ ti wá àti abegba ISBN International Standard Book Number pé kí ni standard then to avoid ṣé kọ́ bá ẹ̀ bá pàrẹ́sì á lẹ́gà bákọ̀. mo ti lọ sanwó ìjọba kọ́ bá tún ní sanwó kan fáwọn tí ó wà bẹ́ẹ̀ inú wa ni ah, gbogbo yàrá dáadáa yìí ìjọba ni lè ní wọ́n ṣe tsa ìkíni ṣe ń gún àkáǹtì kan báyìí jama one thousand sínú owó òní fún nàìjíríà ṣe sọ́gbọ́n tí mo wí one thousand tí mo wí ṣùgbọ́n àti sáà ní ti pé káwọn pọ́tà wà ń bẹ̀ pàápàá àwọn tí ò lè gbógun títí ní ẹ̀sìn tiwa káàbọ̀dọ̀ ló kù ṣé tinubu náà wà lọ́yọ̀ọ́ sí òun náà wà ní gbogbo gọ́ọ̀mẹ̀ farasátà nìbàdàn tinubu náà gọ́ọ̀mẹ̀ farasátà ní port harcourt gọ́ọ̀mẹ̀ farasátà ní damaturu farasátà ní imo àwọn olùlé ní gbogbo àwọn òkè kẹ́ẹ̀lé gbọ́ mi yé kó fẹ́ sọ ìta àkọlá iwájú olóyèdè ògùn sẹ́ẹ̀tì sí làwọn náà ti wá lẹ́tọ̀ àti ní lẹ́tọ̀ ìlọrin ní pẹ̀lú olóyèdè. nígbà pẹ̀lú olóyèdè jẹ́ jábẹ́rẹ́ ẹ̀rí lọ́wọ́dẹ̀ ẹ̀rí táwọn ẹ̀rí jábẹ́rẹ́ nàìjíríà àwọn tó yẹ gbogbo all pass jábẹ́rẹ́ disram ó yẹ ká kú sínú sínú ẹ̀wọ̀n nàìjíríà ni olóyèdè jẹ́ jábẹ́rẹ́ disram lọ́dún àkọ́kọ́ ìrẹ́ni fẹ́ẹ́ sọ́lọ́kọ̀ọ́ ṣe bíbí not even billion naira àjọba wọ́n gbà ní ẹni pàtàkọ́lọ́kọ̀ nàìjíríà wọ́n fún ọdún yẹn tó wọ́n lè dé bá ní six thousand and ten billion ètò gbówó ní ìfẹ́ rántí dábẹ́tì àwọn ọ́fíìsì àwọn dáàbò nílẹ̀ Ìgbò ó jóná ìnà tí ọ̀bọ ọ̀bọ náà tún mi wó abẹ́ẹ̀tì gbàgbé ni wọ́n mú ìdíwùsì owó lọ́dún mi olóyè tẹ́sí rẹ̀ mi tẹ́ bílíọ̀nù náírà. sẹ́ẹ̀tì pàtó sẹ̀rẹ̀ nàìjíríà gbogbo àwọn tó wà wà ẹ̀ ti sábà kó wọn àwọn ti nẹ́kò àwọn ti nafẹ́ àwọn ti nuc tó bá kóògùn wọn ẹ̀wọ̀n ni wọ́n kù ta ló fẹ́ kóògùn wọn. gbọ́dọ̀ sẹ́gbọ́n tí mo sọ kẹ́ẹ̀tì tí mo sọ yà bẹ́ẹ̀ ti gbọ́ yé iṣẹ́ pọ̀ máa ṣe àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ máa bá ìwà wọn ẹ̀yin mùsùlùmí tẹ̀síṣẹ́ ìtí wọ́n ń sanwó oṣù fún mi ẹ má retí bíráìbù kódà má retí bíi má retí kí mo Tẹ́lì kan bá wá wọ̀ wà láìwọ́kọ́ ọ̀tọ̀rọ̀. Ó tó wà ní lọ páàkì. Ṣùgbọ́n lónìí wọ́n sọ fún mi pé ẹ̀gbọ́n bá wọn ní ìdájọ́ ẹ̀kọ́ kò ní tẹ́ o, irú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ni. Mo kó fẹ́ẹ̀sì ìgbàlẹ̀ sẹ́kítẹ́rì àgbàdo lọ́yọ̀ sí for a year for yanjú. Ṣẹ́gbọ́n tí mo sọ yẹ kó sẹ́kítì kan náà. Wà láì ní twenty thousand ọjà alówó ọkọ̀ tí wọ́n náà lọ máa tó lọ kè jáde kè jáde èyí lọ àbá ẹni máa ń gbà mú ní máa jọ sílẹ̀ sílẹ̀ dáàmú wá bí ẹni kàbá yìí mo tó bẹ́ẹ̀ bí mínísítì ọ̀wọ́ kèlè jáde bá wọn àmọ́ bí mo fẹ́ẹ̀ sọ dé báyìí ní à títẹ̀ tó yé gẹ́gẹ́ àwọn ọ̀rọ̀ àwọn lẹ́yìn ẹ̀dín mo yán lọ́kàn mọ́ ní twenty thousand wà láì tí ọ̀n jáde láàrin ọdún kan ọ̀n jáde láàrin ọ̀sẹ̀ kan not for a week within days ṣé bó ṣe yẹ kó yìí nìyí.

ṣùgbọ́n àwọn oṣù ní sílẹ̀. ẹ̀yin mùsùlùmí ẹ má torí ayé lọ sọ̀tọ̀ ọlọ́run àwọn èèyàn lọ yáwó owó pé kékeré lé lámbà owó èlé tí wàá pọ̀ ẹlòmíì wá jẹgbèsè jẹgbèsè wọ́n ta dúkìá rẹ̀ owó sálọ dúkìá rẹ̀ ọ̀kà mọ́ jama ọ̀yá ten million oṣooṣù ten million ọmọ ẹgbẹ́ kí ni o yóò máa kú interest ìgbà covid twenty twenty àwọn èèyàn kan bẹ̀rẹ̀ dáhùn gbogbo àwọn tí máa jáwa lówó tí mo lè gbé lè ọlọ́mọ ọ̀bá mi sanwó lẹ́sàn-án ni o àwọn tí máa jáwa lówó tí mo lè gbowó èdè bá wọn. àwọn àsìkò covid lè rí gẹ́gẹ́ jẹ́ bèbè lórí bísíǹsì mi wà lẹ́ ọkàn mi wá balẹ̀ pé kò lówó èdè nú ọlọ́run gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jọ máa dá fún wọn. mo wá rí pé àwọn èèyàn kan wá pariwo pé yé wàhálà dé báwọn ọ̀tọ̀ ní báwọn òróúnjẹ jẹ owó èlé tó fẹ́ kí ni <laughs> ó mú lò kèrè sí ẹni mùsùlùmí ẹ má yàwó ẹ má yà á yàn lówó kẹsì ẹ sì dáadáa sáwọn ìwọ tó bá já lówó náà ìwọ náà náà fáwọn mìíràn bá náà lówó máa padà ó ń kú dà ó sì èèyàn lówó ìjọba bẹ̀rù yóò láàánú wa àwọn a kùnà bílà àwọn ìwà abú bíi ti nàìjà ọ̀kì mímu tẹ́tẹ́ ìníkàwá ẹ̀bẹ̀ àwọn ìwà èṣù àwọn ìmúra nakedness táwọn ọmọ ẹ̀ka máa múra ní òhò ẹni òbí mùsùlùmí ẹ má jọ ọmọ òhò ìrìn òhò ó ti kọ́ mọ̀ wọ́n tún wá ń táwọn ọmọ tó fún àwọn ọmọ nípa ní ìjìnlẹ̀ Yorùbá àti bomi ṣe bá ìgbà ìlú ìjọba ògùn ní káwọn ọmọ máa lò dáwò táwọn ti tàkà fún gbogbo jù wọn. ẹni mùsùlùmí ọ̀gbọ́n bàtà kẹ́ wọn ọ̀fẹ́ kẹ́ wà lùdà náà ẹni náà sọ pé ọ̀yẹ́ máa dá lọ ló dá wò lè rí àwọn kan ní kọ́ máa rí ara àtẹwọ́ orílẹ̀ gara Jọ̀mọ́ wàlá bá sábà sí bàtà nínú ìdúnyà wà á sí kàmọ́ àásánà lọ́wọ́ ìlẹ́yìnká. Ẹ má gbàgbé orin sí láyé. Gbogbo àwọn ọmọ yín ẹjẹ́ wọ́n máa lò jáàbù. Ẹ má gbà àwọn ọmọ yín ọmọ rìn òhò. Ẹ má gbà àwọn yín ọlọ ṣe beauty contest. Ẹ má jọ ọlọ ṣe bí ìbí Nàìjà. Ẹ má gbà àwọn ọmọ yín ọlọ máa ta tẹ́tẹ́ YMZ, PMZ. Ẹ má jọ ọmọ yín ọta tẹ́tẹ́. Gbogbo àwọn àwọn àlàkàlà àbùrọ̀bílà àwọn ìwà abúlù yìí ara àbẹ̀wò orílẹ̀-èdè wa ni ọwọ́ ń kó ka ntụwa wa gbogbo wa ní ìtàlà nímánì àlò àgbáyà ìyẹn lọ́wọ́ á kí àzìnà èntìṣàrù zìnà èntìṣàrù àzìnà ìsìnà wa sọ̀rọ̀ pàkàlẹ̀ èèyàn díẹ̀ lọ́nà láti ọ̀rọ̀ ìsìnà lásìkò ní Nàìjíríà láwọn ilé ìfẹ́ ìjọba wọn ti lọ kódà burú àwọn olórí ẹ̀sìn náà ti kẹ́sì ẹ̀rẹ́ lórí pánẹ́ẹ̀ àfẹ́sọ́nà ń bá

bá wà láwùjọ gbogbo àdánwò tá a sọ yìí àti ilé ìtì ilé sọ ní ìsọ̀rọ̀ débi ọtún ìmọ̀ ògùn ṣe ti bí o níbàdàn tẹ̀ lè ti wá láàrin àdúgbò tèmi ń ní tí òsì eré ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lọ síra wọn òtẹ́ẹ̀lì tó wà bẹ́ẹ̀ lọ sí twenty hòtẹ́ẹ̀lì club house ilé ọtí wọ́n fọ́ káàkiri báyìí mo sì mọ̀ pé tòun ó wù ú Ìbàdàn lọ. jọba ọtí àwọn èèyàn tó wọ́n ti ra yìí ẹ̀mọ̀tì ẹ̀dáyọ̀ sílẹ̀ ẹ̀dọ́ òtẹ́ẹ̀lì lẹ̀ òtẹ́ẹ̀lì sáwọ́dí ọ̀yàtọ̀ tó òtẹ́ẹ̀lì nàìjíríà òtẹ́ẹ̀lì ara yín ìsìnà ṣùgbọ́n nàìjíríà ilé ilé ìsìnà ilé táwọn ọmọ ìyàwó ti sọwọ́ ọdún kan lẹ̀ ilé táwọn ọmọ tí ọ̀rọ̀ àdúgbò lóhùn tí wọ́n sí lálẹ́ tọ́ba ti bí alóbìnrin mú wọn sùn security kò ní ká wọn fún èsì náà ọlọ́run bọ́ bàbá àánú wa ṣé wàá rí ìrìn àti nípa ọ̀rọ̀ ajé mùsùlùmí ọ̀rọ̀ wa tó ọ̀rọ̀ ẹ̀ bóòlù àfikún ní lórí ìṣẹ̀lẹ̀ ayé bá ń lóye páàpù wa lọ wọnú jahannam fàmọ́nsún sí àárín náírì wàhùn sílá ìdánáta sákòlì pààrọ̀. jọ̀mọ́ sẹ́rẹ̀ tọ́lọ́ ń bá yọ kúrò nínú náà tó máa wà ní jẹ́nà ẹni tó sọ kiri nìyẹn tọ́wọ́ dábí pé wọ́n lọ jẹ́ richest person in the world history wà láì fọ́ bá wọn náà ìwọ́n ló sọ kò jù. sẹ́ni gbogbo ti tẹ̀sí aláyé yìí tó bá wá jẹ́ sí pé ní àti ní láti ga jù àgbàdo owó àgbàdo ọmọ àgbàdo àlàáfíà àgbàdo oúnjẹ oríṣiríṣi ìta ló ń ṣe wá ṣùgbọ́n ìsìláàmù wa ò ṣe kí ni òun ọ̀gbọ́n àárín tọ́lọ́ ń ṣe Ndị ọba fún àjì àríláyé abẹ̀rẹ̀ sọrọ dị. bá wá ń gbádùn láyé ìgbádùn ti náà fi dúníyà hasanatan wọ́n fi là á fi rọ́ọ̀sì hasanatan wà ọba àdáàbànà. ìwọ́n tọ́lọ̀ bá tún n'azọ sàánú láyé owó náà kò sí nira kankan fún ọ wà láì bò tó gbádùn kí bọ́lọ̀ ṣe kan náà torí gbádùn òtáyé bẹ wàhálà ní tó ń bẹ lẹ́yìn rẹ̀ ṣe má tẹ̀lé wa téèyàn bá jẹun inú rẹ̀ dùn ó gbádùn ọjẹun ọjẹran ọjẹja ọjẹwàrà ọmọ tírèkì ọmọ tíì gbogbo téèyàn máa mú lóhun sálágá ẹ̀ yẹ́sọ̀ lóhun. Bọ́ ọba ra mọ́tò gbogbo ọ̀pá ìrìn seven million lọ́ra two hundred million lọ́ra ẹ̀ proof ni ẹ̀ ṣàìsàn proof ni yóò ti pa gbolo ká ìyẹ́sọ̀ lò. Bọ́ ọba kọ́lé sílé rẹ̀ fáìn òkú rí ló fèsì ẹ̀ ilé yẹn máa wó jọ kan yẹ́sọ̀ lò. Ṣùgbọ́n alùpùpù náà kò sí wàhálà bẹ̀rẹ̀ kan bẹ̀. Alùpùpù náà kò sí nira ń bẹ̀ ni láti gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ipò láàbẹ̀ ní ẹ̀ńtánná and lasting success ẹsẹ̀ ìwà bẹ̀rẹ̀ àfàádá ìdúnyà wà fàádá làákọ̀ àfàádá ìyàwíyá ìwáyé ọ̀rọ̀ òyìnbá mo fẹ́ fọ́kọ́sì lórí kan méjì àwọn àlànà òfìlẹ́jẹ̀ yìí. sáré àwọn èèyàn ní misconception kan súwùlì nípa yìí àwọn àgọ́ ilé wọ́n jẹ́ pé kọ̀ọ̀kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn ti rò wípé etí jẹ́ ìsìláàmù ilé ìyá gbọ́dọ̀ jìnnà láyé lódodo àdúníyá títú ní mọ́mí wà dáńdáwó lè káàbẹ̀ fẹ́ẹ́ nílé ayé ń bì kódà kéèyàn jẹ́ ti lọ ní à àmọ́bí sọ́kọ̀ bá àlẹ́ wà ní ọ̀sán ó lẹ́wọ̀n ni jẹ́bà ti nílé ayé ẹ̀wọ̀n torí pé àwa wà limited restricted bó ṣe ń kó olówó tó ń kó lè máa gbé afẹ́wó. ọba gbá sí owó orí àlọ́dọ̀ ọlọ. bó ṣe kú kó olówó tó ọ̀gbọ́dọ̀ máa ṣe sí ọ̀gbọ́dọ̀ máa mú ọ̀gbọ́dọ̀ jẹ lẹ́dẹ̀ ọ̀gbọ́dọ̀ dájá ọ̀gbọ́dọ̀ ní ọlọ́run tó ti fún wọn láwọn kan tó ò lè dé ìgbẹ́fẹ́ lówó lọ́dún yìí ó yẹ kẹ́yìn lè bá wa jẹ́ ní ààrùn ẹran ìyàwó mi ti ìsìláàmù faramọ́ ilé ẹ̀sìn ni o iná máa ń torí pé ní ayé ń bí èèmọ̀ ní fún wọn. ṣùgbọ́n ká ti wá rò pé tí ẹ bá ti jẹ́ mùsùlùmí àbọ̀jẹ́ ni ọlọ́run àbọ̀jẹ́ ti ṣe sún náà pé ìtumọ̀ ẹni pé ìgbàgbọ́dọ̀ jẹ́ láyé lò ó. àwọn ọ̀gá olówó wọn bẹ̀rù àwọn tàbí kí n tí mò ń sọ oyè yé afọlù áwùjì ní umma báàdà nàbí yìí asọlọlá àlọsọlá Abubakar súnmọ ìmọ súnmọ òkùnmọ súnmọ àyè nínú ọjọ́ ìsìláàmù wa ọ̀padà dára àti àwọn àfáàrí ìṣúná wà jàmáà ẹni tó lóore jù nínú ìjọ wa lẹ́yìn àti ìṣúná ọ̀dà àlọ́ sàmà àbúbá kiri lẹ́yìn rẹ̀ sábà tẹ̀lé jàmáà rẹ̀ rúmán lẹ́yìn rẹ̀ rúmán alì nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin o jàmáà ẹ̀kọ́ mi dáadáa o nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin umaru nìkan la lè fẹ́ sọ pé kò lówó lọ pọ̀ àbúbá kiri olóore big business man ah usmanu bàbá olówó kí ó mọ bàbá olówó bàbá òkùnkùn àwọn yẹn ní bàbá lọ owó lọ́wọ́ àwọn àwọn alì àwọn náà lọ́wọ́ lọ́wọ́ tá a bá fún ọmọ sórí àlàáṣárọ́tù àlèmọ̀bàṣàrú náà ti dànù àwọn mẹ́wàá tí wọ́n fún wa lùkọ́ náà tó fún wọn wíwá ti sàn látàyè ara wọn ni Abdulrahman bọ́n àwọn Abdulrahman bọ́n àwọn olówó ni ṣùgbọ́n báwọn ti wá lówó àwọn yẹn ti máa ń fi sọ́dá kọ́ lù. ní ábùlùmọ̀já ọdún tí yàn mú nínú òní tẹ́tí ń pa àwọn èèyàn Usman ní kánú wọ́n kó oúnjẹ àwọn olówó tí wàá dé fẹ́ rà sẹ́wọ̀n tó ti dídọ̀ ń fi ọ̀rọ̀ pẹ̀tró lè fi kẹ́nìkan wá ní pẹ̀tró tí one thousand ní three hundred ó sì yẹ tà ní one wọ́n bá ń kówó lẹ̀ ó ní mi ìlé ta ọjà já ó ní ìlé ta já ọ̀rọ̀ yẹn báyìí ó ní mi ìlé ta kọ́ńtà tó lè ràjú bá lọ ó lè tó lè ràjú bẹ́ẹ̀ lọ wa ìlọ́po mẹ́wàá mo fẹ́ ta ìlọ́po mẹ́wàá bí kọ́ yẹ kí ni ọ̀tà kan ní wá mílíọ̀n kọ́ wá ní ten mílíọ̀n mo fẹ́ ta wọ́n bá nílé ten mílíọ̀n wọ́n alákọ̀ọ́dá tó lè rà àwọn táwọn lọ́wọ́ lùdú òlùsẹ̀ láti wáyé ó ní mo ti rẹ̀ ní ọ̀rà wọ́n ní rà ọlọ́run máa ń já àtàhásánà fàláwù aṣírú àwòfà àmì àkóṣùmọ́ọ̀mù ní ẹ̀ka ahọ́n afáwọn mùsùlùmí. oúnjẹ mo lè fi oúnjẹ yẹn wé ti tàbí wé tí ilé ọ̀sọ̀ náírà lásìkò. mùsùlùmí ọ̀rọ̀ tó ní ẹ̀kú ti lè wù ẹ̀yin tẹ́ ẹ bá dólówó ẹ̀yin ọ̀sàká kẹ́ ẹ má bàa jà ọ́dọ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ dólówó ẹ máa ti sọ́gá kọ̀ ìyẹn ni òrìjọ́wọ́ yẹn jẹ́ wàhálà fún mi. ṣùgbọ́n tí mò ń kéèyàn jẹ́kùsù ìgbé kó tó lówó lọ́wọ́ táyé òṣè kí ni o káyé ọ̀rọ̀ lòkùn ṣùgbọ́n bá yóò fẹ́ tó rọrùn fún yẹn náà ibo ló tún wà jẹ́mọ́ o inú ẹ̀wọ̀n ṣùgbọ́n ìtọ́wá burú jù ní pé yálà olówó lọ o olówó lọ kéèyàn wá wọnú jàhánà ìyẹn ni ó jẹ̀jẹ̀ níbi àfàádátú àdìyàwìyà anábìwà Muhammad sallallahu alaihi wa sallam sẹ́ni mo fẹ́ tí bá ṣe wàhálà àti ẹ̀rọ ìjẹ̀wà láàrin ọkọ̀ ilé àwọn ọmọ achievement pé èèyàn jẹ́ mùsùlùmí nílé ayé yìí ànàbí ni nǹkan mẹ́rin ni. Nǹkan mẹ́rin jẹ́ mẹ́rin. Ṣé ẹgbẹ́ ọ̀bẹ̀rẹ̀ àwọn ń tọrọ lọ ní alimọ́sí kámẹ́lì wá àṣẹ jẹ́bà tí mo gbé alimọ́sánú àlùwà ọlọ́kùn tó lè wà ilé tó gbáàyè ilé tó fẹ́kí ni alábì kan tó ń sọ torí pé mùsùlùmí àwọn ọlọ́ẹ̀bẹ́lẹ̀ òwe jì mẹ́ta mẹ́rin ilé tó lè káwọn ìyàwó rẹ̀ sí tẹ́nìkan kò mọ lọ́dún wọn ọmọ ọkùnrin nínú súnmọ̀ wà fábíríkù bẹ́ẹ̀ náwó sinimá náà yìí tábà ti fi pọ́ ọmọ ọdún mẹ́wàá wọn ọba àjẹsáyé kẹ́hìndé ẹ gbọ́dọ̀ jọ máa ní ọkùnrin àtúndé ẹ gbọ́dọ̀ jẹ ká sùn yàrá kan náà tó láti kọ̀dí ọ̀rọ̀ mú àlùbùlù wọn ti súnmọ́ bàlágà káwọn ọmọ máa fọ́ra wọn lórí sáyé kẹ́hìndé ẹ̀gbọ́n àtàkùrò jàmbá ẹ̀dọ̀ ẹgbọ́n bá two bedroom flat ẹ máa wo two single bed two bedroom yàrá ẹ̀dọ̀ fún two bedroom yàrá méjì bẹ́ẹ̀ ni wọ́n lè gbé bẹ́ẹ̀dì ìtumọ̀ bedroom yàrá kẹta pálọ̀nù tí wọ́n ti máa jẹ ọ̀rẹ́ wa wá níyàwó méjì sí two bedroom flat adíjẹ ló fún ẹrọ owó tuntun ló máa parí ó ti dìmọ̀ mẹ́fà ọkùnrin wà nù wọn obìnrin wà nù wọn yàrá wo náà kọ́ wọn ọkùnrin sí yàrá wo náà kọ́ wọn obìnrin sí ìpálọ̀ ni ó kò dá sí méjì wàhálà àti àdé òdì àtẹ̀wò wo àwọn fámìlì kan látara ti lọ sọ torí pé wọn àmì sí ṣọ́ọ̀s house. ẹ kú ọmọ ọkùnrin sọ́tọ̀ ẹ kú kí n sọ́tọ̀ ọmọ ìyàwó kọ̀ọ̀kan lápàtẹ́ẹ̀tì abẹ́bílẹ̀ tọ́lọ̀ ń bá kọ́lé tó gbá ààyè fún ọlọ́run ṣe lóore láyé ẹ má sì ní ṣe ìwóré kí mo pè é ìwọ tó ọba kọ́ kòkó àwòsì láyé tó ọba wọ dáadáa náà lọ ìwọ ló sọ fún jù. wàlúmọ́ríkàbù alhanin jọba ti gbòkè wàlúmọ́ríkàbù alhanin ẹ ní báwọn tí wọ́n rò báwọn ń darí ìsúná tí wọ́n fi ń dùn kárẹ̀ rẹ̀. tọ́lá tó ń bá tó ń bá tó ń bá ìjà ti bàláì mo tẹ̀ twenty twenty three ní bá a wọ́n fi ẹni gbàgbà jẹ́ ilẹ̀ gúrùpù ibi ní tó gúrùpù kódà kan kíláàsì gúrùpù ní ẹ̀ lẹ́sà látàkọ́ wọlé a òní sẹ́nẹ́tọ̀ ti wà lẹ́ẹ̀ náà jẹ́mọ́ kọ́lọ̀ wọn ti ogún nínú kan rẹ̀ wọ́n tẹ́ gbèsè mọ́ ànábì lọ sọ lẹ́wọ̀ ọ̀làmẹ́sì pèsè ayé ànábì máa ń tó sọ sọ́lọ́ náà lọ́sọ̀lá jẹ́mọ́ nàìjíríà láti sọ́fà ẹ̀yìn obìnrin ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí àwọn ìyàwó wa wọ́n máa ń fi àwọn obìnrin nàìjíríà wàhálà kan ti ń wọ mọ́tò pàápàá yìí tẹ́ bá ń gbé kó kẹ́sì wọ mọ́ọ̀lù ẹ̀ kẹ́sì wọn jáde èyí ò lè gbé pẹ̀lú tìǹbù lórí àwọn èdè gànàgànà ní bá dàbà bẹ́ẹ̀ wọ́n fi lẹ́kọ̀ọ́ mọ̀mọ́ rò pé èkó á ẹni tí ọ̀bà wọn gẹ̀ẹ́sì ò lè gbé bẹ́ẹ̀ agídílé wọ mọ́tò agídílé sọ̀kalẹ̀ gbogbo nǹkan à ẹ̀jẹ̀ ara tó bá dàbí jẹ́jẹ́ ẹ̀sìn ọlọ́run sọ kíyàwó rẹ̀ káwọn náà fẹ́ lọ ọjà ìpàlẹ́ ìnáwó àwọn mọ́tò kí é kí o ṣe kí ni o kọ́ fẹ́ sun wọn lórí pẹ̀lú ìjáàmù ṣùgbọ́n wọn obìnrin náà ṣe lè ṣe fẹ́ kọ́kọ́ rẹ̀ ò ní ọkọ̀ rẹ̀ gẹ́rẹ́ rẹ̀ tẹ̀lé bó tẹ̀lé tẹ̀lé alẹ́ èso lórí igbó olórí rẹ̀ ní ọ́ mùsùlùmù tẹ̀lé anábìláàrú orí ayé òun lè ká mọ́tò sáni nǹkan ọ̀gbọ̀n tó jẹ́ kí ni o àlàhàní tó jẹ́ gbẹdẹmukẹ kí èsì ẹ ti ẹ lọ sí lọ́pọ̀ méjì ló ń pèsè lójú ọ̀nà tí èdè ìkọjá pé àwọn ọmọ ọmọ ọmọ sọ pé aláàjì fún yàrá àwọn tí mọ́tò mọ́tò wọn tó dákú mọ́tò dákú dájú wèrè tí wọ́n ń gbé kì í. àbí tí èso ọ̀kadà tí ọ̀rọ̀ fún ìlọ́jọ́ lọ jù nínú nínú òkun nǹkan gbogbo dá ọlọ́ọ̀kọ́ ṣe gbogbo wa ó ti lérò jẹ́ wọn. wàlúmọ́rán á tún sọ ọ̀la kéènì ò níyàwó rẹ̀ àfikún wàhálà tó wọn bá ṣe òfin ti àbá lọ fẹ́yàwó tọ́ọ̀bá fẹ́yàwó ọ̀gbàjú ayé ọ̀kẹ̀ mẹ́rẹ́ ju wèrè kí táwọn ọkọ̀ mẹ́rẹ́ ju wèrè kí lọ fẹ́yàwó kọ́ fẹ́ sísà gidi olùkọ́jẹ́ pé ìgbàgbọ́ ń gbà ilé South Africa tọ́ ọba wèé ní òní ọmọ ẹ̀dùn ìtumọ̀ méjì làwọn àbá àbọn àkọ́kọ́ obìnrin tó lẹ́wà tẹ́wà ni wọ́n sọ lọ́rùn ẹ̀kejì obìnrin tó níwà ọ̀padà síbi ìdájá àkọ́kọ́ máa ń tẹ̀síwọ́n rẹ̀ tí náà wú àkólúkọ̀ wú pàtàkì ìlú àkọ́kọ́ ni pé wọ́n lẹ́wà tó bá òfin máa ṣe àlà ìyàwó mi lọ́dà tó báyìí inú rẹ̀ ó sì máa dùn. ẹ̀kejì sàrásìkà inú rẹ̀ ó máa dùn látara ẹ̀sìn àti kíni o ìwọ ọmọlúwàbí lọ́fẹ́yàwó anẹ́bí lára achievement ara sọ́fẹ́ẹ̀sì láyé ni kéèyàn ọ̀fẹ́yàwó àti kéèyàn ọlọ́yẹ ọkọ gbogbo àwọn tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe lọ́rùn fún wọn o. ìjọba òfin mẹ́ta wàlìtárù sọ̀rọ̀ wàlìtárù aládùúgbò rẹ̀. Torí pé tó o bá kọ́lé gidi, tó o ní ìyàwó gidi, tó o ní nǹkan ìwò gidi, aládùúgbò rẹ̀ lè fi táyà amátò rẹ̀ lọ. Wọ́n lè máa báyàwó rẹ̀ tó sì náà. Wọ́n lè máa lẹ̀kùn máa páànù lè rẹ̀ ọ̀wà ní gbàdúrà rẹ̀ yẹn. Àlìjárú kọ́pùlà tà. Àlìjárú kọ́pùlà tà. Báwo sábà tuntun náà sọ ìyẹn? gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kọ́lé ẹwà nígbò fẹ́ ra lè sí ẹ fẹ́ ra lé ẹ̀wọ̀n ti fẹ́ ra lé sí kọjá rẹ àwọn tí ò ní táwọn tí ó wà sílé ní mọ́júmọ́ ọlọ́run dá sórí ayé àwọn nǹkan yòókù tá a bá fi ń kọ láyé ọ wà lábẹ́ kí ni o mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ̀wọ̀n ajá bọ́ sí i bóò láti wá ní àṣà ayò ọ̀rọ̀ ìyá. bóòlù oríire sọ̀rọ̀ òsì wa ní fọ́mọ̀ wa lọ́wọ́ ẹwà jẹ́ àwọn nǹkan bíi mẹ́wàá sí méjìlá máa wára lọ ẹ má bínú pé ebi fẹ́ kọjá fún mi. gbogbo ẹni tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ àwọn àkìdá tó nǹkan àkọ́kọ́ ni pé ìgbàgbọ́ kó dìbò ká láti sọ̀kan ká kì í dá àwọn ọ̀dà ká gbàgbọ́ kòtòkò alágbára òun ló lè òun ló lè òun ló ń sọmọ òun ló lè pa ọmọ òun ló òun ló òun ló lọ òun ló lọ yẹ òun ló lọ tútù. jama ẹni tí ọba nígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo wà kájẹ́ tí ó bára mọ́nà nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ pé wà mẹ́rin àtàkì lára yẹ̀dá ńlá owó màsàrájà wà yàrí zókọ̀ owó mẹ̀nà àyèsí láàyè àtàkì wà mẹ́rin àtàwà kájẹ́ àlà lọ́ọ̀yẹ pàwọ́ àṣù iná lọ àtàrí ìlú ọ̀dídá àlà lè ṣe ìhìn àmúrọ̀ wà kájẹ́ àlà pàwọ́

àdíìsì tí àwọn àbá wa máa fi ń ṣàlàyé òun làdíìsì àwọn bánàbí sọ àwọn bíi seventy thousand kan tí wọ́n wà lùyàn náà bí kẹ́rì ẹ̀ nípa wọ́n ẹ̀ ní sẹ̀sì ló tẹ́lọ́ lọ ọ̀nà àwọn làwọn tí wọ́n ń gbára lọ́lọ́ ó jẹ́ pé wọ́n èé pọ̀pọ̀ wọ́n èé sóògùn wọ́n èé lẹ́lórí kankan ọlọ́ọ̀nì kan náà máa ń gbára lé káwa náà lè jẹ́ nínú àwọn seventy thousand èèyàn tí wọ́n á fẹ́ ṣíà lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ agbára lọ́lọ́ gbogbo à ń so nǹkan kọ́lé à ń sí gbẹ́rẹ́ ráńdì ọ̀rọ̀ à ń so ní kò bá jì í gbogbo àwọn à ń ṣe àṣìṣe gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka àwọn tó ṣe lánàá wọ́n ti wà tó lẹ̀ lónìí ọlọ́jà wà lùdẹ̀ náà ẹlẹ́kẹta náà jẹ́mọ̀ ti náà. pẹ̀lú àwọn tọ́jú ibú ń fi àwọn tí darí wa nù. ẹnì pé àfikún ayé kan ní problem àìní ìtẹ́lọ́rùn ní problem. tó bá jẹ́ pé ayé ní problem gbogbo àwọn tí darí ìlú tó ti ní millions billions látàrí wọ́n fi fún jalè. èmi ò sì ní million látàrí èmi sì ní ìtẹ́lọ́rùn wọ́n sì kọ́wọ́ fún mi mẹ́ àbá ọyọ ẹ̀fọ́wọ́ ẹ̀sìn àgbàfáwọn olùsùnmáwẹ̀ eléyàtọ̀ àmọ́ náà yóò láti fi ràn fún wọn. Afẹ́kí èsì owó gan ni problem, àìláyọ̀ ọkàn gan ni kí ni o problem, kéèyàn ọmọ ní tẹ̀lọ́rùn, kọ́ ọmọ ní self-contentment. Ìwọ̀nba sọ́nà ọba tẹ̀fọ́ kí ọmọ ti ọlọ́rùn. Ìyẹn ló tún débi ká má máa wo ẹni tó jù wá lọ, ká máa wo ẹni tá a jù lọ. Àìní tẹ̀lọ́rùn náà ni máa wà ìwọ́n ti wo àwọn tó lówó lọ́dún ọ̀rẹ́ ní ẹgbẹ́ tó lówó lọ́dún nínú àdébìsọ́lọ́ọ̀lá àlẹ́ wàá ní ọ̀sán nínú àdìsí. àdébìyí láàbẹ̀ òkùnkùn ìlà amánúwà sọ̀kọ̀kù ẹ má wà wọ́n tó lọ́n lóore lọ. ní ìbò náà ẹ má wà tí ò yín náà bá a ti sáwà bá a àwọn kan bẹ tí òkúta wa ìwé ìṣe wọlú wọn ìwọ ń lo fóònù èèyàn ní olówó ra fóònù náà àwọn ẹtí ìwọ ní bàtà mẹ́ta ẹnìkan ní wọ́n sí máa fi ẹjọ́ pẹ́ẹ́sì náà ó. Ìjọba ẹ máa wo àwọn tí ò tó yìí, ìyẹn ní ó jẹ ẹni máa dúpẹ́ bọ́lọ́ o. Torí náà, ẹni tó bá fẹ́ lo ìtẹ̀ní ayé tí ó fi sórí ire lọ́dọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ ní ìtẹ̀lọ́rùn. Tí ọ̀gá ti lè ní ìtẹ̀lọ́rùn yóò lè sọ mẹ́rin. Ẹ máa wo àwọn tọ́lọ̀ ń ṣe lóore yìí lọ. Ẹ máa wo àwọn tí ìbẹ́lẹ́yìn yìí yóò jẹ ẹni dúpẹ́ fọ́lọ́run. alamuru bi dáadáa fọ àbúrú torí báwọn èèyàn tó lọ àwọn àwọn tó lọ ala tó kó wọn sínú wàhálà òun ní láàyè àtàná àwọn kárí fàálù kọ àbúrú báwọn èèyàn bá ń ṣe ẹ bá ti rí báwọn èèyàn ṣe sí ọ̀dà náà ẹ má rí sí ìwọ wà ní iṣẹ́ àwọn kan kówó jẹ ìwọ náà sì ń sáyẹn rẹ̀ torí wọn lọ́gà má sáyẹn sí kówó jẹ. bẹ̀rẹ̀ láti inú ilé rẹ ẹ̀ ń wo blue film lóore gbogbo blue ní fún náà náà jẹ́ blue àwọn ọmọ rẹ kóra oṣù kóra fún wọn ìwọ náà rárá fún wọn mọ́. àwọn ọmọ ìwọ náà ṣe bẹ̀rẹ̀ láti lò lé rẹ àwọn èèyàn rẹ̀ kírun ó ti pawọ́ láti ẹ̀ka máa kírun ìmọ̀ pàṣẹ dáadáa àti ìmọ̀ ọkọ̀ aburú ó wà nínú tó jẹ́ pé gbogbo tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí kò ní sọ wá lọ́ta ọ̀nà yóò dá wò sí òṣèré àti tá a bá jọ wà sí dáadáa táǹkọ̀ aburú òṣèré ni o yóò máa dé kù. azúrú wàlúwà azúrú wàlúwà. ìmú ayé ní kékeré ìjẹ́ aláfàjẹ ìmọ̀ jẹ́ onípàrà hàn afẹ́fífẹ́ fẹ́rẹ́ ní tí ayé tó bá ti tóbi jù lẹ́nu rẹ̀ ó lè pa àyàn ó lè pa ọmọ ó lè pa ọkọ ó lè jáde ó lè kidnap ó lè ṣe ritual kò sí tí ó lè ṣe ẹ̀jẹ̀ ká yóò kéré lẹ́nu wa ara sórí ara rẹ̀ ní àlékòtù sọ́ọ̀dù yàmá tí mo gbé ìmọ̀-àyíṣà ẹjẹ́ táwà ẹ̀kọ́nọ́mẹ́kà nínú ètò ìfẹ̀mí ayé wa wà fún náfàkọ̀ nínú ètò ìnáwó wa yàmá àárín yóò abẹ́rẹ́rẹ́ ẹ̀sẹ̀ǹṣà ara ń tọ́sàwọ̀ èèyàn ti sàkúdà lónìí òun ni wípé ibi tó lọ́wọ́ gbé wọn dé wọ́n fẹ́ máa sùn láì sí ẹ̀ ẹ̀ ibi ọlọ́run sànú òsì ẹ̀dẹ́ ọlágbára tọ́ra mọ́tò òun one point two million jọ mẹ́ra mọ́tò òun twenty one ibi ọlọ́run sànú rẹ̀ dé òòtí ìrówó tó fi kọ́lé ṣùgbọ́n olè bá ti fẹ́ rú flat má lọ gba lẹ́tà sára rẹ̀ ọ̀tá ibi ọlọ́run sànú rẹ̀ dé o ti bí màmá rùn pẹ̀lú oṣù mẹ́ta ní ìgbẹ́ márùn-ún. ó ti pẹ̀lú owó ọmọ tó lé àfọ́ọ̀dì oṣù fíìsì kọ̀ọ̀kan tá a wá twenty thousand ọmọ márùn-ún àti sùkúù tó wà fáwọn ọmọ sùkúù thousand twenty thousand twenty two thousand wọ́n one fifty thousand. àwọn èèyàn máa kọjá àlà ara tó dáwọn èèyàn tó fi ń tẹ̀lé ní ọmọ ẹ̀jẹ̀ gbèsè tí ọbẹ̀ ìyá kú ọkọ ọmọ òkú ìyá ó ní wọ́n lọ́mọ owó tó bá di sí òde lọ́rọ̀ àdé lọ mọ́sálásí òde gbẹ́tẹ̀gbà báwọn òbí rẹ̀ alìsísọ́ ọ̀pọ̀ ẹ̀yẹ èèyàn pípọ̀ not economical mùsùlùmí ẹ̀ máa ń dànù dànù ìtàlìbò àbìlí ilẹ̀ káánú ìkùwánà ṣẹ̀yìntọ́nù ìkùwánà ṣàyàtìwàkánà ṣẹ̀yìntọ́nù lèrọ́bì yìí kàfúrọ̀ àwọn tí máa ń náwó nàkúnà ọmọ ẹ̀yẹ èṣù ni wọn èṣù ọ̀tọ̀ náà ni ẹ máa náwó bá ẹ wà ẹni tó wọ́n bẹ́ẹ̀ ẹ máa sọ pẹ́tẹ́pẹ́tẹ́ ẹ̀yà òun là ń sọ òun ẹ lè ná kọjá bí ọlọ́run ṣe nílò òrèlé ìwọ́n tó ọba ní pé ọ̀kadà ní lọ́kàn ló láìpẹ́ náà lọ́ ra ṣíṣáìtì torí náà ní pé ẹgbẹ́ yìí ti kọjá lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣe kí ni o tó ń pè yín dé ìwọ́n tó jẹ́ pé kọ́ ọmọ ìwọ́n ló wọ́n sọ sí ọwọ́ yìí ọlọ́run tí nìkan yọ wọ àgbádá mọ́sàgídí lọ ra àgbádá ìwọ́n tẹ̀ sí ìyọkọ̀ òkú sẹ́ńtà sọ rárá náà sọ ọ̀rẹ́ ṣàpàlátì kọ́ ọmọ ẹ̀wọ̀n kọ́mọ́ kò fẹ́ sí ìwọ bá jẹ́ pé rúfìlà tí mo dé yìí lọ́sàn-án ló láìpẹ́ má dé rúfìlà bá àfáà ní ìdé ìlà alágbóró ìlà bíi ìlà bàbá lùkúkò sí àwùsá gbogbo àwọn nǹkan ìlé kó bá àwọn èèyàn wọn àyíkò sí sílẹ̀ wà láì bàbá rẹ̀ sí láfóònù rẹ̀ ó ní dájú ìlú lọ́mẹ́sọ̀ ní ìlú súnmọ́ wà láì undergraduate mọ̀jẹ̀ wù pé sóò ti dárówó láyé rẹ̀ rí mo ní fóònù ọ̀bàrà irú fóònù tèmi náà lóore ó lè lọ facebook ó lè lọ whatsapp ó lè instagram ó lè twitter ó kù jílè kí ló tún kù tọ́ fẹ́ sílẹ̀ lórí píṣọ̀ ló lè ṣáàpù dáadáa ee sẹ́ńtì ó ti yé mi ọmọ tí èyí fẹ́ rówó rí ó ń sọ fún bàbá ẹ̀sìn tó lábọ̀ òun rà kò jẹ́ kí ni o pé òun ò lè lò àwọn ọ̀rẹ́ òun fóònù tàn lò ọ̀dà àtìlẹ́ẹ̀ lọ enye òbí náà sì ra fóònù kò kílẹ̀ nǹkan ọmọ yẹn ẹ̀ńkọ́ láti rẹ̀ pé èèyàn máa ń lè kọjá sí ni o ìdí ọlọ́run ṣe ní orílẹ̀ nígbà bá yá yọ jalè yọ gbàgbé yọ tọ́bajọ́ yọ lọ bẹ́ẹ̀lì ẹ̀mọ́ ẹ̀jẹ̀ ká wà ẹ̀kọ́nọ́míkà ìlú o a níbi sùúrù

àbá kẹsàn-án tó tìkì ìmọ̀ láti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ bá fẹ́ sórí ire lọ́dọ̀ ọlọ́run yóò máa rántí ọlọ́run tá a bá rẹ̀ sí ọlọ́run gbogbo tó bá jọ bá bàá dà owó sí ẹ̀ ká kírun ká sì gbòmó tó ká lọ kírun ìrántí ọlọ́run ká lọ jímọ̀ ìrántí ọlọ́run ká yọ bàtà ìrántí ọlọ́run úmúra ìrántí ọlọ́run gbogbo owó àwọn nǹkan yìí àtàwọn táàbù lójú ọlọ́run ká máa ṣe ní ìparí ìdúró lè mọ́ tí mo fi dáwọn àmàrà ti ara bípa ti ní pọ́blẹ́mù lónìí ni pé àwọn èèyàn ọ̀gbà pé kú bẹ tàbí tó gbà pé kú bẹ ṣùgbọ́n iṣẹ́ wọn tako ìtí wọ́n gbàgbọ́ nínú àdìsí pírímẹ̀tì ànábì sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ ìwà àlẹ́ ìwọ̀sọ́lá ànábì ní àtìwú bíkọ́ ha bílẹ̀ làbdà. ẹ máa pọ̀ tó máa rántí ìdí máa wọlé àdùn jẹ́mọ̀ sí ní wọlé àdùn gbogbo ń tà wá láyé gbogbo ń tà fẹ́ tó sọ àwọn èèyàn dìdàkudà tó sọ wọ́n dàkúra tó sọ wọ́n ń tẹ́tẹ́ tó sọ wọ́n lówó èlé tó sọ wọ́n tó sọ wọ́n tó sọ wọ́n òsì tó máa tọ́jú ẹ̀jú rẹ̀ lọ àfa àwa ní pàfíhù àti ká padà ọlọ́run jama ìbọlá padà sí o ọ̀dọ̀ ọlọ́run wà láwọn iṣẹ́ alifárí tó máa lùfáì ní ìbáàdà wà láàbùdà ní ìyàwó ní tẹ̀sí irú ìlànà ọ̀gbìn wà láì bá bá lu ẹgbẹ̀rún ọdún láyé abá tó ọba ti kí ni ọba ti ẹgbẹ̀rún ọdún mẹ́ta àǹfààní kò sì kú yẹ ìbò láàpadà sí o inú sàárè bàbá ẹ̀jẹ̀ àpadà sọ́dọ̀ ọlọ́ kí n wá fi kó pé gbogbo tó wá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nínú òlú kí lọ́wọ́ ayẹ káwa mùsùlùmí kájúlé lórí àkọ́kọ́ gbogbo nítorí ó ṣẹlẹ̀ nínú àdánwò. àádì ẹ̀sìn wa mú báyìí tí mo pè é ẹ̀sìn wa mú ẹ̀sìn wa ò gbọ́dọ̀ pọ̀ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́. wa mú kú àǹfùsàkùn wà kò náà rọ̀ wa àásọ̀yàwó wa àásọ̀ra wa ẹ̀gbọ́n wa àbúrò wa àwọn òbí wa tí wọ́n fi ní torí yàwó mọ̀ yẹn من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مريء منهم يوم الدين شأنهم ọjọ́ náà máa lágbára gan my dear my lover adúlọ́dé ẹ my sáfúnra yín ni my father my lover my evangelist mother ẹ máa sáfúnra yín ni àtàwọn tó bá tẹ̀lé ọwọ́ torí náà kú àǹkúsà kún wàhálì kún náà rọ̀ á sọ̀rọ̀ wa á tún wá sọ àwọn fámìlì wa lẹ́yìn tàbí a bá wá ṣe léyìí ìtàn ìsìláàmù lè ní sàmà á wà náà tún àwùjọ wa ṣe sálámà ṣe tẹ̀mọ́ á tà àwùjọ ṣe láàbù sídúrà arúgbó báadà ìsìláàmù yá ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tó náà wà lẹ́yìn ọlá tó ti tọ́ ṣe. àwọn àlejò mùsùlùmí mo fẹ́ràn lọ fún un tí ó wà lò pé tó òun wá fẹ́ ṣe ìrìnàjò láì fún òun ìtẹ́ ìmúnira òun fẹ́ lọ lé òun fẹ́ lọ lé ajílẹ̀ àwọn àfọ àmúmọ́jẹ̀mú bíi mẹ́wàá wá ń bì òun rè wọ́n ti wèé ṣùgbọ́n ìjà wá ń sábà lábìlábì ẹ̀kọ́. sẹ́ẹ̀rí bàbá mi wá rò pé kó káàtà pé ìjà ìjọba lè wá lọ. àkọ́kọ́ ni wípé gbogbo ẹ̀rọ tí àdìsí ẹ̀wà lọ́dọ̀ àtúnú àǹfààní ọ̀nà wọn wíyà. àdìsí àbúrò rà ní ọkùnrin tọ́jọ́ pé yóò fi inú pápá aṣáfà àgbàrọ̀ yẹ̀mú ti ìyàdẹ́ ìlà sàmà yẹ̀kú ìyàrọ̀ ìyàrọ̀ wà mọ́tò àlùwọ̀ haram wà mẹ́tàṣù wọ̀ haram wà wúyà bì haram fàánà ní fàdáàbùlà. jama gbogbo yóò ṣẹlẹ̀ ẹ má wá jẹ ẹ̀mú nílọ bí aráàmù ẹ má tàwọn tí bẹ́ẹ̀ ní rọ́wọ́ ẹ má lọ yáwó èyí kẹ̀ẹ̀sì ṣe bísínẹ́sì ẹ má ṣàtẹ́wó kẹ̀ẹ̀sì rówó ẹ má ṣe ritual ẹ má fi ìyàn ṣògbọ́n owó torí bẹ́ẹ̀ fẹ́ ká yọ ọ́dà fún yín ẹ̀bẹ̀rù jọ́pọ̀ tẹ́tẹ́ yóò kẹ̀lé nìkan yàwó máa yẹ kúrò mọ̀ náà so lẹ́ẹ̀mà bílá ààlà ni ọdún tẹ́sí wájú ọlọ́run gbogbo àwọn tẹ́lifò bẹ́ẹ̀ lábẹ́dá ti lọ àwọn ọmọ olórin ti lọ àwọn ọmọ azalibí ti lọ àwọn akọ àtẹ́sì ti lọ kí ni ó máa wá ṣẹlẹ̀ níjọ́ yẹn wọ́n máa wá bí gbogbo àwọn tẹ́ ẹ̀rù pé èèyàn ńlá ni wọ́n àfẹ́yàn yẹn tẹ̀rẹ̀ ni wọ́n límọ̀ ní lùmùlùkù ní àwọn ọyẹ ẹ̀bá ṣe jonathan ẹgbẹ̀jọ bush wá ẹ máa pe gbogbo àwọn olórí ayé báwọn límọ̀ ní lùmùlùkù ní àwọn ta ló ní agbára lọ́jọ́ òní ta ló ní ìdájọ́ lónìí ta lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ lónìí ta ló fẹ́ dá sọ̀rọ̀ lónìí ọ̀fẹ́ ni tí wọ́n ti dà nínú gbogbo àwọn tẹ̀ kàkà ní ìdàrí ayé nílà ìlúwa nílẹ̀ ọ̀hán ẹ má ti lè jẹ́ àlùwá ibi tó sì lè jẹ́ àlọ́ ọ̀hán ẹni kọjá pé òun nìkan lọ bá aṣọ òun nìkan ní anígbẹ̀rẹ̀ tó náà àwòrán ọba àtúmámọ́lé ọlọ́run nìkan ní. àwọn àti ọba tí a wá rò pé tó mọ fẹ́ wá tẹ̀mú mi lọ kódà ẹjẹ́ ìfikó kèé sọ̀rọ̀ kéèyàn lọ ìlú èkó nìkan òun gbé ní abẹ́kùsà lábẹ́rẹ́ ọwọ́ abẹ́rẹ́ lọ pọ́tákọ́ọ̀tì ìlú abẹ́kùsà lọ. ó ń gbé lọ Imo Imo oṣù tọ́lá sáńbẹ̀ ẹlòmíràn kò wà gbọ́ àwọn ọmọ ìyá wa tó ti dá wà ṣùgbọ́n ìjẹ́ ẹ̀kọ́ lọ́fẹ́ rí ọlọ́dẹ ṣe dá wà ó fèsì àwọn ọmọ ìyá wa o mọ́ ma èèyàn ó di ní tí wàhálà lè lọ sílẹ̀ níbo ó ṣe ó tó ń bímọ lè sọ́wọ́. àti kan wà mi àwọn àbá nítorí ọgbẹ́ o mọ́tòrí páyọ̀ mọ́tò lọ sórí ikú lọ́dọ̀ ọlọ́run o ọgbẹ́ sẹ́yìn àjọ ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ẹni tí wọ́n ti sọ̀rọ̀ èkó ẹni tí wọ́n ti náà ló náírà mo ti lọ́wọ́ ó àwọn wò pé yọ̀rọ̀ bẹ́ẹ̀rù wù nínú ṣàwá àti nàdúrà náà fún ẹ̀mọ́ ìdúró. torí pé bàbá sọ̀rọ̀ dé ti kápá nífẹ̀ẹ́ wọ́n lọ́dẹ bẹ́ẹ̀ ti kó òfin lẹ́sẹ̀ láti ẹ̀họ́ wo. ṣáàbí lónìí àwọn èèyàn wá owó wọ́n wá ayé wọ́n ti wá gbàgbé tó ju wà ayé lọ. àbá alálàkọ̀kọ́ gbogbo bí ọba fẹ́ lọ láyé ọ̀wá tí mo lè sẹ́kù lù rẹ̀ náà oríṣẹ́ síbì kan wọ́n ní wọlé kọ́ wá máa ṣe tí yóò máa dárúkọ tí yóò máa dáàbò mínà ṣàwà mínà ẹ̀ eh, àṣàwà tí ò ní jẹ́ ká bọ́ ayé ogbe ọlọ ìyẹn jẹ́ ká alákọ̀ọ́kọ́. ẹlẹ́kejì ayé kúrúnà làwọn ilmọ̀n ní àṣìmù wúmínà ṣùgbọ́n á sẹ́rí bá yìí pápá láìpọ̀ kàtíkò torí àṣùbà àlàhàwà nǹkan mẹ́ta fìyẹn ti parẹ́ àdùn ìrújú ìfẹ̀ẹ́nu ṣùgbọ́n kọ́ sàṣìkò lónìí. ẹlẹ́kẹta àǹtẹ̀kù náà náà kàgọ̀rú rọ̀ màlíhà lábúyẹ̀jì máa yẹ sùtù hà fídì yàrá mùsùlùmí. ẹlẹ́kẹjì ni pé ìmọ̀ gbọ́dọ̀ wà fún ọ tí ò ní tẹ̀sí ìrújú ibi tó o ti lọ wájú ẹ̀mú kọ́sọ́ọ̀dọ̀ màmá ìlú túbọ̀ láàrin àwọn tó bá jọ kàn lọ ibi tó ti fẹ́ lọ ṣiṣẹ́ tó bá lè ṣì dá òṣìṣẹ́ ìsìláàmù ọ̀sẹ̀ nàná bí ṣe tí ó mú dà kùràní làpá ọ̀tún ìjà làpá òsì yà lẹ́yìn tí wọ́n máa kùràní òwò òkè lórí ìjà òkú níbẹ̀ lóògán ẹ̀kẹ́lẹ́ kan lọ́fàá tí wọ́n wà máa mú ìtura sóò ní sọnù sóò ní jẹ́kó lọ́wọ́ dáadáa o ẹlẹ́sìn ìmọ̀ gbọ́dọ̀ wà tó fi máa dáàbò bo àṣùbọ̀há àwọn ìlú tó bá kó wá ẹlẹ́kẹta òun ni wọ́n jẹ́ pé làlúrí ó rí nǹkan ní ìtò lè ṣe nínú ìlú rẹ̀ tó ti rí tọ́lọ́ ń ṣe tó o bá rí nǹkan ní ìlú kọjá tó kò lè tó ti ìlú èkó àti kò lè tó ti kọ́ lọ kalẹ̀ yíbò àbáwùjọ tó ti parẹ́ tó o bọ́jọ́ kò rí nǹkan kan ṣe tó ṣe bá lè jẹ́ ọbẹ̀ tàbí kọ́ lọ parẹ́ lọ o àǹfààní ẹlẹ́kẹ̀rin aláyù sí làlùmọ́ ọ̀ gbọ́dọ̀ wà sáyé ìlú tó ṣe ìlú àwọn ọ̀tá ọlọ́run ààyè tó ti rí tọ́lọ́run ṣe ni tó ọba ti lè rí tọ́rọ́ kọ́bọ̀ tó lè ní wáyé tàbí ìṣì sílùú rẹ̀ tó ti rí tọ́rọ́ ọ̀hún má pẹ̀ o ṣùgbọ́n bí a ti lè sọ̀rọ̀ àwọn ènìyàn fẹ́ padà wà mẹ́rin ìjìyà ìlú tẹ́yìn ó ti máa ti wá àti tó ti máa làágùn tí ò ní síná ìlú tẹ́yìn ó ti máa fi ìrè wákàtí kan tí ó ní àwà ìlú tó ti lè sùnmọ̀ júmọ́ tó ti lè gbọ́ ọmọ kọ́ńtà àti gbogbo ayé kò sí yọ ìlú tó ọmọ kọ́ńtà dídẹ́ẹ̀tì kì í tọ́ ọmọ wá fẹ́ kí ìlú tó ọmọ lọ tàbí ìlú ìgbà tó ọmọ òde súná ọmọ àwọn èèyàn fẹ́ padà wá àwọn àfáà ní kásọ̀ ṣe ẹlẹ́karùn àwọn àfáà ní kọjá pé ayé fọ́ìbà zẹ́wùjà sàn kọjá pé yóò wá sẹ́rì àjò yẹn kan kọjá pé ìyàwó yìí tẹ̀sí fún ìyàwó yìí yóò kó o lè kóra irú ẹ̀yìn tí mo sọ lẹ́ẹ̀kan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kan ti mọ̀ òun nìkan lọ́dà lọ́lẹ̀ yíbo kò síyàwó owó obìnrin láta ó tó kó obìnrin lóyún. ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ wá lọ àìmọye tí sì lọ́wọ́ yìí náà ẹ lọ ní náà ó tó a ti dábàá ìmọ̀ye kódà tó àti àwùjọ wá ta fún ọmọdé ìyàwó lọ́dọ́gbọ́n yọ fóònù ọ̀gbẹ́ yóò di jẹ́ tí wọ́n fúnra ní lẹ́gbẹ́ ìtìlú ìgbà tí ọ̀dà akọ́mọ́wò fóònù ọkọ̀ rẹ̀ kọ́mọ́kùnrin láì sáfẹ́ńgbà ṣùgbọ́n bàbá sàwọn náà lọ ọkọ̀ tó kọ̀rọ̀ àwọn ìyàwó obìnrin lọ́wọ́ fóònù obìnrin olùbìnrin ọmọ máa bá sọ ọdún mi èrè ìgbóge dá mi ìpara mi lé ṣùgbọ́n ọlọ́pàá ti kálukú ṣe ṣùgbọ́n wo ni tọ́ ọmọ ọdún ọdún yẹn sáà fáà rẹ jẹ tọ́ba ti owó rẹ ìfọ̀pá rẹ ọmọ rẹ ga àti nígbà máa gbóge ìtàkì rẹ ọmọ òun ẹ̀wọ́ tí ó ti òsì ìdùnnú kéke ọba dùn ọba tọ́lọ́ ọba lọ́ọ́ gbàdùn ṣùgbọ́n tọ́ ọ àwọn àbá ní mú yàwó rẹ̀ dáná sọ́bíyé abúlé tó lóṣù mẹ́ta pé tó ṣe jùlọ láàrin oṣù mẹ́ta lọ́lẹ́ wọn ò lè kóra dúró ọ̀hún wáyé lọ fìyàwó lẹ̀ àwọn obìnrin tó sì máa ṣẹ́jú sí wọn pọ̀ lọ́hùn ẹ̀wọ̀ mẹ́wàá ni èrò pé ẹja dá dúró lẹ́hùn torí àsìkò ọlọ́run dá sórí rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àlùjẹ́sẹ̀ yẹn gbọ́dọ̀ ní ìmọ̀ síwájú kéde lọ́wọ́ ju ayé lọ wàlà oríṣi àlùfà àǹfààní àyíkọ́ ọba lẹ́gbẹ̀rún ọdún láyé sẹ́yìn súnmọ́ àlùfẹ́ ní bàdáhà okun lu ẹgbẹ̀rún ọdún méjì wà láàbùdà ìyàwó mi tẹ̀sí olùlàpọ̀ kí ni ọkàn ìwà jùmọ̀ sàárè ẹ̀jẹ̀ àti sàárè wà dáadáa ọlọ́jà sórí sùhánà àwọn ọmọ ìhàndé aṣáájú ńlá ìlà ìlà àrùn kún fún ìṣúná ọ̀sìn àtàwọn àlékún wà á sọ̀tún wọn wọ̀ sọ̀tún.